وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allahu subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kí ó máa bá orí ilé ìjẹta allahu subhanahu wa ta'ala kó máa bá kó máa dúró lórí ẹnìkan kó máa bá àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó tẹ̀lé ìlànà wọn tó dẹ̀ tẹ̀lé ojú ọ̀nà wọn torí ẹ̀ fi ohun tí wọ́n fi ṣẹ̀sìn tó fi ṣẹ̀sìn títí di ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ó pàdé allahu subhanahu wa ta'ala àwọn tọrọ lọ́wọ́ allah subhanahu wa ta'ala ọba dẹ́dá wa kó dákun nínú ìyọ́nú ẹ̀ kó má ṣe àfẹsẹ̀ wọn sórí la ilaha illallah kó fẹsẹ̀ wọn rinlẹ̀ sórí sunnah nabi sallallahu alayhi wa sallam. èyíkéyìí ìdílọ́wọ́ tí ma ń bá ni tí alámàrí fi ma ń dàrú nínú ìṣẹ̀mí ayé bẹ́ẹ̀ dẹ̀ ni nínú ẹ̀sìn kan lọ́ba ẹ̀dá kó máa kó ń bẹ̀ kó dẹ̀ gbé wa borí àwọn ọ̀tá ẹ̀sìn pẹ̀lú wa barakatu. gbogbo ẹni tí wọ́n bá wa ẹ bá wa gbìyànjú kí a bá share program yìí so ká bá love like and share so àwọn ah, ah, tí ó dẹ̀ já sí wípé ìṣesí wọn òun náà ní pé kí wọ́n máa ṣépè kí wọ́n dẹ̀ máa bú èébú so àtọ̀rọ̀ lọ́wọ́ lọ́bẹ̀ rẹ̀ dà kó máa ṣá ọ̀rọ̀ yín lọ́kàn kó dẹ̀ ṣe amọ̀nà yín so kó dẹ̀ fi òdodo kó fi yé yín naam ní òní pẹ̀lú àṣẹ lọ́ba dẹ́dà ah, nínú àwọn irọ́ tí ìkànnú àwọn ọ̀tá Allahu subhanahu wa ta'ala. ala tí máa ń pa mẹ́sìn ọlọ́run ọba àti ìkànnú àwọn ọ̀tẹ́sìn ọlọ́run ọba ìyẹn Noah Ezekiel àti Jamiu Adegunwa so ìdí tí Jamiu Adegunwa lè fi wà ń bẹ̀ nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí kò tayọ wípé ẹni tí arákùnrin tẹ́ rí Noah Ezekiel so nínú ọ̀rọ̀ tó ń sọ ń bí ń fèsì fún Jamiu Adégúnwà lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Jamiu Adégúnwà sọ ni so bẹ́ẹ̀ dẹ̀ ni lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Jamiu Adégúnwà wí so òun lòun fi jáde láti wá fèsì fún Jamiu Adégúnwà tọ èmi sì ti máa ń sọ hmm, lọ́jọ́ tó ti pẹ́ pé tọ ẹnikẹ́ni tí ó bá rí Jamiu Adégúnwà tó ń sọ̀rọ̀ nípa Islam so yóò rò pé bóyá Jamiu Adégúnwà mọ̀ ti ń ṣe ni yóò rò pé bá Jamiu Adégún àmọ́ tí ń ṣe ni wàrà Jamiu Adégún àkó mọ nǹkan nípa ẹ̀sìn Islam mo fi ọlọ́run ọba tó lẹ́mìí mi mo fi búra Jamiu Adégún àkó mọ nǹkan nípa ẹ̀sìn Islam yìí Islam táwọn mùsùlùmí ṣe Jamiu Adégún àkó mọ nǹkan kan nípa rẹ̀ tó báyìí mọ nípa rẹ̀ so fúndélé yìí ohun tó fi mú ata fi mú kún arákùnrin yìí nìyẹn láti yá sí wípé ká sọ fún arákùnrin yìí pé Jamiu Adégún àtòun bá fọ̀rọ̀ wọn ọmọ kankan gba ìsìláàmù òun kàn ń bára nù kiri ni òun gan náà gbádùn ní Jamiu adigun so kálọ̀bà ẹ̀dá kó kàn ṣàánú ẹ̀ kó dẹ̀ tọ́ sọ́nà torí Jamiu adigun ò lè sọ fún èmi èmi tí mo jókòó yìí èmi kíní tí mo jókòó yìí Jamiu adigun ò lè ya ẹnu rẹ̀ láti sọ fún èmi Yelman Yusuf yìí pé òun máa ń òun tóun ṣe kò tó so ẹ mọ̀ pé eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn ni so kò sóhun tó kàn wá pẹ̀lú ìgbésí ayé rẹ̀ bí ṣe ń gbé so ẹ̀hẹ́n ẹ̀sìn là ń bá a sọ báyìí ń sìn nípa ìsìláàmù ta tí a ń sọ̀rọ̀ nípa yìí Jamiu Adigun àwọn ọmọ kankan parẹ̀ so fún délé yìí ẹnikẹ́ni tí wọ́n bá wá ń tara Jamiu Adigun à ń bú Islam so látara pé kò kẹ́kọ̀ọ́ Islam ó sì fẹ́ máa represent Islam ó sì fẹ́ máa jẹ́ ambassador Islam so ẹnikẹ́ni tí wọ́n bá ń fèsì fún Jamiu Adégúnwà lórí àwọn tí ń sọ láti fi tàbùkù Islam àmọ́ mú òun náà wọnú bẹ̀ so ẹ̀hẹ́n àmọ́ ṣe kí àmọ́ mú òun náà wọnú bẹ̀ so àwọn eléyìí ò tí ì mọ̀ pé Jamiu Adégúnwà ò mọ̀ kan but èyí tí ń fèsì fún Jamiu Adégúnwà náà ní èyí Noah Ezekiel so aláìmọ̀kan kan náà nìwọ náà lọ́nà ọ̀tọ̀ <laughs> so aláìmọ̀kan kan ignorant kan náà nìwọ náà lọ́nà ọ̀tọ̀ sòtọ́ yà sí pé àìmọ̀ kan pọ̀ lára rẹ gan nípa ohun tó sọ pé o fẹ́ máa fi wá sọ̀rọ̀ nípa islam gan kò yẹ ẹ̀sìn tó gbé dání gan ò tí ì yẹ tí ń ṣe christianity so ẹ̀sìn tó gbé dání tí ń ṣe christianity o mọ tí ń jẹ́ christianity so o dẹ̀ mọ ìlànà anabi isa alayhi salam tí ń ṣe jésù o mọ so fúndélé àtọ̀rọ̀lọ́wọ́ ọlọ́wọ́n ba àtiwọ́ àti jamiu adigun wa so abẹ́ Allah bá dẹ́dà nínú àánú ẹ̀ kó má ṣàtọ́ ìmíyèjì sọ́nà so tọ Jamiu Adegowa sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ó mú arákùnrin yìí láti jáde pé òun fẹ́ wá fèsì so ló ń bẹ àwọn programu kọ̀ọ̀kan ẹ̀dá kan máa bá wa ṣe programu Barakallahu fikum níbi àwọn programu kọ̀ọ̀kan tí Jamiu Adegowa ṣe so títí ń bá arábìnrin kan sọ̀rọ̀ so arábìnrin náà oríṣiríṣi ọ̀rọ̀ lòun àti Jamiu Adegowa àjọ sọ ń bẹ̀ so Jamiu Adegowa láti máa fi rinlẹ̀ ń bẹ̀ ipe Jésù ipe òpùrọ́ ni Jésù nǹkan kan báyẹn Jamiu Adégún aláti máa fi rinlẹ̀ ń bẹ̀ ipe Jésù oníṣìnà ni Jamiu Adégún aláti máa fi rinlẹ̀ ń bẹ̀ ipe Jésù alayhi salam that is ìyẹn Jesus ó láti máa fi rinlẹ̀ ń bẹ̀ ipe Jésù ẹ̀hẹ́n bákanbàkan ni Jésù so ẹ sì mà nínú ìròrí tó dọ̀tí kan tí ò lálàáfíà kan ti ń bẹ́ẹ̀ nú agbárí irú àwọn Jamiu Adégún àti ọmọlẹ́yìn rẹ̀ Saheed Al Mubarak òun ni pé jésù kọ́ ni ànábì isa so jésù kọ ni anabi isa ìròrí ti ń bẹ lórí so gbogbo wa gbogbo àwọn èèyàn ni wọ́n mà ipe the word jésù kìí ṣe ókọ ànábì in really but táwọn nàṣọ́rọ́ bá ń lo gbólóhùn jesus so anabi isa ni wọ́n ń so kí Jami Adégún àwa jáde kó wa máa sọ pé nǹkan kan bíbélì so kò yẹ kí tún sọ kálẹ̀ gbàm báyìí pé oníṣìnà ni jésù so nítorí ànábì wa náà ni jésù alayhisalam àìlẹ́kọ̀ọ́ tá a sọ pé ò lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yìí nìyẹn so ànábì wa ni jésù tó bá tiẹ̀ wà nínú bíbélì pé jésù ṣe ṣìnà ká ló bá tiẹ̀ wà ń bẹ̀ ìwọ ò gbàm pé oníṣìnà ni jésù ó sọ pé wọ́n sọ pé so ìwọ ò ní sọ bẹ́ẹ̀ ní pé wọ̀ lóhùn ó sọ pé wọ́n sọ pé so nínú bíbélì wọ́n pé sọgẹ́ pé yẹ wá sí pé àwa náà máa ń sọ pé tọ̀ nínú bíbélì o wọ́n sọ pé ìkànnà àwọn ọmọ Jacob ó bá ìyàwó Jacob sùn nínú book of Genesis tá a sì tọwọ́ bọ̀ ní ibi báyìí lónìí inshallah alazim but àìlẹ́kọ̀ọ́ tí wọ̀n ganan ò lẹ́kọ̀ọ́ tó o mọ ẹ̀sìn bó ṣe yẹ tó o sì mọ bó ṣe lè gbọ́rọ̀ kalẹ̀ lórí ẹni tó bá jà nẹ́bí ọlọ́run so fìtínà tó kóra rẹ sí nìyẹn so àtọ̀rọ̀lọ́wọ́ lọ́ba ẹ̀dá kó má ṣàṣe ìtọ́sọ́nà fún ẹ so ẹja bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ tí arákùnrin yìí sọ. So pé ò kì í ṣègbè ìbániwí ni ìkéde ìdájọ́ ni ẹ jẹ́ àwọ̀ ìwà Muhammed nínú Quran chapter five wọ́n ní Jésù ní sùúrù àwọn ní kò ní sùúrù tí ó ń ṣépè ẹ wá lọ wo ìwà Muhammed Quran chapter five verse thirty three. Quran chapter five verse thirty verse thirty three ó ní o original Quran ni o Saudi ló ti ṣe o Saudi ló ti print ẹ̀ kẹ́yẹ́ mùsùlùmí rò pé bóyá <laughs> Quran Nàìjíríà ni o Saudi ló. so àkọ́kọ́ náà ni pé noah ezike so kò sí yín tí wọ́n ń pè ní original Quran kò sí yín tí wọ́n ń pè ní fake Quran so there is only one Quran so Quran ẹ̀ ọ̀kan ṣoṣo ló wà so unlike the Bible tó yà sí pé ó máa rí NIV ó máa rí RSV version of the Bible bẹ́ẹ̀ dẹ̀ ni so nínú rẹ̀ oríṣiríṣi nǹkan ni ó yàtọ̀ ń bẹ kódà àwọn àgbékalẹ̀ òyìnbó wọn gan yóò yàtọ̀ so àwọn àgbékalẹ̀ òyìnbó wọn yóò ṣe kíni yóò yàtọ̀ tó lè já sí wípé grammatically ó ń contradict èdè òyìnbó gangan ní àwọn àgbékalẹ̀ wọn kọ̀ọ̀kan nínú bíbélì so kò sí ní já sí wípé original Quran Quran is Quran Quran al-Karim ẹ̀ ọ̀kan ṣoṣo náà ni original sì ní gbogbo ẹ̀ ó yẹ báyìí sìn àwa mọ̀ bóyá èyí tí àwọn ọ̀tá ẹ̀sìn nàìjíríà ń bí tí wọ́n manipuléètì tú sí èdè yorùbá tá sí pé translation rẹ̀ manipulation ní bẹ́ẹ̀nù ẹ̀ tí è ṣe real text so ẹ̀hẹ́n o lè máa pè eléyìí ní fake so eléyìí á máa pè ní rọ́ á máa pè ní nǹkan ànú tọ́tọ́ yìí but ipe wo fẹ́ mú pure text Quran jáde so there is only one Quran and they are all original ó yẹ báyìí sìn ìrẹ́ Noah Ezekiel. now Quran chapter 5. Verse 33. Ó ní dájúdájú ẹ̀san àwọn ẹni tí ń ja Ọlọ́run lógun àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ tẹ́ bá èmi translation ni ó máa ń ní àwọn tí ń gbógun ti Allah àti òjíṣẹ́ yẹn ni pé àwọn tó ní Muhammed lára sọ́mọ pé Jésù náà wọ́n ní lára nu bíbélì o gbogbo ara lè dọ́mọ̀ bí ká fẹ́ sọ lókùúta kọ́ ló sá pamọ́ bí ká sọ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ nà oye wọn ọmọ bóyá kó láàrin wọn tí Jésù ò lè sẹ́nikẹ́ni kà irú ẹ̀ náà wá ṣẹlẹ̀ sí Muhammed òun ló bí àyà yìí ó ní tí wọ́n sì ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ní pé kí ẹ pa wọ́n ẹni pé Muhammed níwà tó dáa ìlà aláṣẹ sọ kalẹ̀ pé àwọn tó bá tó ní ẹ lára yìí o ẹ̀sọ́ wọn ni pé kí o pa wọ́n that's number one ẹ máa dé point one nínú nínú fásì kan ẹ máa dé point one ó ní tàbí kí ẹ ṣe alóore tàbí kí a fún wọn ṣe alóore n tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé tàbí kẹ́ ẹ so wọ́n kẹ́ wọ́n má gbélébùú tẹ́ bá lọ wọ English version let me read the English version. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n ka English version ní bíbá Quran chapter five verse thirty-three so mi wá fẹ́ mọ ìwà ẹni tó dáa jù kájọ máa fọgbọ́n dé ibi tó bá ti sọ nípa Jésù tá a bá ti clarify ẹ̀ àmọ́tàmọ́ bí jáde ó ní. Indeed, the penalty for those who wage war against Allah and His messenger and strive upon earth to cause corruption is none but that they be killed yẹn ni pé kẹ́ ẹ pa wọ́n or crucified kẹ́ ẹ kàn wọ́n má àbí kẹ́ ẹ kàn wọ́n má gbélébùú or that their hands and feet be cut off from opposite side yẹn ni pé tàbí kẹ́ ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ <laughs> ó ní òkè that they be exiled from the land tàbí kí ẹ lé wọn kó lù now only that that is for them a disgrace in this world yẹn ni pé ìyẹn ni ìdójútì ìyà wọn nínú ayé yìí ó ní and for death in year after is a great punishment pé lẹ́yìn tẹ́ ẹ bá ti pa wọ́n abẹ́kọ̀ọ́ lágbélébù àbẹ́ gé wọn lọ́wọ́ àtẹsẹ̀ nípasẹ̀ payọ àbí ẹdẹ wọn kó lù ú pé ìyà wọn láyé nìyẹn o ẹ tí ìyà wọn àpáàdì sì ti ń dúró dè wọn ẹ jájọ kakulé tiẹ nínú jésù àtàlẹ́bì talẹ́ tó níwà gidi bíbáyìí. tó tọ́ yìí gbogbo ara gbọ́n tí èyí ọ̀rẹ́ Jamiu Adégúnwà nínú ìbá ẹ̀sìn ọlọ́wọ́n ọba jẹ́ tí wọ́n jọ ń ṣe torí ẹni tí ò bá mọ Jamiu Adégúnwà dáadáa yóò rò pé wáyé represent Islam ní gẹ́gẹ́ bí mo ṣe sọ so kò mọ nǹkan kan nípa Islam ó sì ń sọ pẹ̀lú gbogbo ẹnu ìsì tíjú àti sọ ìsì bẹ̀rù àti wí torí ohun tó bó ṣe rí gangan náà lásán yẹn àpárọ̀ mọ́ tọ́ arákùnrin yìí ó sọ̀rọ̀ láti fi fèsì fún Jamiu Adégúnwà nípa pé Jamiu Adégúnwà ń sọ pé Jésù kì í ṣonísùúrù jésù kìí ṣe ẹni tó yá sí pé máa mójú kò fáwọn èèyàn so tó dẹ̀ já sí pé tá a bá wò bí Jamiu Adégún àṣegbọ́rọ̀ náà kalẹ̀ ní ti tòdodo so àìlẹ́kọ̀ọ́ òun ní ń bẹ lára Jamiu Adégún láti sọ pé jésù ìṣe onísùúrù tó bá tiẹ̀ wà lákọọ́lẹ̀ nínú bíbélì ipe wọ́n ní jésù òwúwà kan tí ó jọmọ́ ìwà ẹni tí ò ní sùúrù ìwọ Jamiu Adégún àtòfẹ́ wí síta o ní wí bẹ́ẹ̀ ni pé ìwọ gangan ló ń sọ pé jésù ò ní sọ̀rọ̀ ó sọ pé wọ́n ní jésù ṣe báyìí wọ́n ló ṣe báyìí ó sì mú ẹ̀rí rẹ̀ fún wọn so àmọ́ lópin ìgbà ìgbà tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o gbàgbọ́ ẹ̀sìn o máa gbé kalẹ̀ ọ̀rọ̀ so but wọn àti àwẹ̀ yìí níjọ fèsì fún bákan náà anabi isa alayhi salam tí ń ṣe jésù so àwa mùsùlùmí la fẹ́ràn anabi isa ju ẹnikẹ́ni lọ so akọrọbù nas وأحب الناس إلى عيسى عليه السلام المسلمون nínú àwọn ẹ̀dá ọlọ́run àwọn ẹni tí wọ́n fẹ́ràn nẹ́bí Ìsá jù àwọn ẹni tí wọ́n súnmọ́ jù àwọn náà làwọn mùsùlùmí so li aslin azim jama'ana wa iyahu nítorí ìpìlẹ̀ kan tó tóbi tó kó àwa àti ànábì Ìsá pọ̀ kí wá ní ìpìlẹ̀ náà annashhada an la ilaha illallah ká jẹ́rìí pé kò sí nǹkan míì tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní ti tòótọ́ àyàfi Allah so ìgbàgbọ́ àwọn mùsùlùmí òun náà ní pé allọ́bàdẹ́dà ẹyọkan ṣoṣo ni kìí ṣe ọ̀kan àbọ̀ kìí ṣe méjì ìgbàgbọ́ jésù ìsá àrí ìsàlám òun náà ní pé ẹyọkan ṣoṣo lọ́lọ́run hàtá ó wà nínú bíbélì gánà tí wọ́n sọ ń bẹ̀ pé jésù sọ fún àwọn ọmọ ìsírẹ́lì pé ìrẹ́ ìsírẹ́lì tẹ́tí sí mi kó gbọ́ ọlọ́run ọba wa ọba kan ṣoṣo ni o kò pé méjì so fún délé yìí fún ìpìlẹ̀ tó tóbi yìí tó lè já sí pé ìpìlẹ̀ tó so gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba pọ̀ ni ipe wọ́n pèpè sídìí pé ẹ̀ọ̀kan ṣoṣo lọ́lọ́run kìí ṣe méjì àwa mùsùlùmí àwa lọmọlẹ́yìn isa alayhi àwa la fẹ́ràn jésù àwa la nífẹ̀ẹ́ rẹ̀ àwa la tẹ̀lé ìlànà tí àwọn ànẹ́bí tí wọ́n gbawájú tí wọ́n gba wájú rẹ̀ àtànẹ́bì tó kẹ́yìn wọn tó àwa la tẹ̀lé ìlànà tí gbogbo wọn tó ń pèpè sí ti ń ṣe pé ká gbàgbọ́ pé ọ̀kan ṣoṣo ni Allahu subhanahu wa ta'ala nahnu awla nas lè Isa aleyhisselam awalẹ̀ ni tó ṣe kíni tó lẹ́tọ̀ sí annabi Isa aleyhisselam min ahulahi nasara wal yahud jọ yín nasara yahudi lọ so fún délé yìí mo mú ìyẹn wá láti fi já sí wípé kí n fi clarify doubt ẹnikẹ́ni tí ó máa rò wípé bọ́yá ọ̀tá jésù òun ni àwa mùsùlùmí àbí ọ̀tá annabi Isa òun làwa mùsùlùmí àwọn èyí ṣọ̀tá annabi Isa o a fẹ́ràn rẹ̀ ju ara wa lọ Mm, torí ànábì ọlọ́run ni ọlọ́run ba ló sì ní ká fẹ́ràn rẹ̀ torí ànábì sallallahu alayhi wa sallam tó wá ń ó sì sọ fún wa pé ká fẹ́ràn rẹ̀ àmọ́ ohun tí yìí tó pàpè máa rẹ̀ ipe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ipò òun yẹn ṣe oníṣòro so in response to ìkànnú àwọn aláìmọ̀kan jamiu adigunwa nípa ohun tóun náà sọ sí ànábì isa tóun náà jẹ́ ànábì wa so ẹ̀hẹ́n àwọn èyí lọ sínú Qur'anul Karim ó sọ pé òun fẹ́ mú àyà wá fáwọn èèyàn láti já sí pé káwọn èèyàn wò nínú anabi isa àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam èwo ni ẹni tó ní sùúrù náà àwọn méjèèjì so ó wá mú àyà náà wá ó ní ẹ máa gbọ́ ohun tí muhammadu ṣe o ẹ̀ẹ́n muhammadu kọ́ ló ṣe ọlọ́run ọba ló fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní òfin bẹ́ẹ̀ gẹ́gbẹ́ ìjásí wípé ó fún àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ti gbáwájú lófin tí wọ́n fi bá àwọn èèyàn àsìkò wọn lò bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n fi ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn ó wá ka aya láti inú suratul ma'ida ó translate ẹ̀ bó ti yá sí pé kò ka pure text ẹ̀ so aya ń tán lọ́ba ẹ̀dá ń sọ ń bẹ̀ ni pé innama jaza'u alladhina yuharibuna allaha wa rasulahu wa yas'auna fil ardi fasada أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم so aya tí so tí ó kàrí láti já sí pé kó fi fèsì fún Jamiu in translation gẹ́gẹ́ bo shin katin kà tí ń tún so ẹ máa wo pírọ́blẹ́mù arákùnrin inú àìsíkẹ́ yìí àwọn kan ní pé mi ti sọ pé aláìmọ̀kan wa ni ọ́ àmọ̀ ṣe sùúrù fún un Mhm. torí àmọ́ yí pé aláìmọ̀kan ní olóòdò náà nídà àti àdírẹ́sì ká ṣàlàyé fún ẹni so kò ní bí wá nú so a kàn máa àmọ̀ ṣàlàyé fún ẹni tọ́lọ́n bó fi ṣe ìtọ́sọ́nà fún ó yọ báyìí sínú àìsíkẹ̀ nínú Yorùbá translation tó tún kà gan àti English translation tó ń kà ohun tó ń kà gan láti inú rẹ̀ kò yẹ bóyá o sì rí ní o ó wá ń jọ́ǹpù ẹ̀ ọlọ́run ọba ló mà nítorí àbá ẹ wà níbi tó wà yẹn so but ohun tí ń bẹ nínú àyà gangan ò ká jáde like it is in the pure text so definitely àwọn quran tó sọ pé òǹkà ń bẹ yẹn tó jẹ́ translation àwọn translated quran tó ń kà so bó ṣe wà nínú bíbà yìí náà ni wọ́n á ṣe translate ẹ̀ síbẹ̀ ó ṣe wájá sí wípé àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń bẹ nínú àyà ń bí tó wà nínú pure text ń bí ó pé translation rẹ̀ jáde níbi tó wà lọ́hùn yẹn so ó ṣe kí ni ó pé translation rẹ̀ jáde ní ibi tí ìwọnú àìsíkẹ̀ tó wà lọ́hùn yẹn so kí ni aya ń sọ aya ń sọ pé innama jaza'u alladhina yuharibuna Allah dájúdájú ẹ̀san àwọn ẹni tó já sí wípé wọ́n ń gbógun ti ọlọ́run ọba wa rasula bẹ́ẹ̀ ni wọ́n ń gbógun ti òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n ń ja ọlọ́run ọba lógun wọ́n ń ja ìsìn rẹ̀ lógun wọ́n ń òjíṣẹ́ rẹ̀ lógun wa yas'awna fil ardi fasada wọn àtúnwájà àwọn lógun lásán wọ́n tún wá ń pọ̀ṣẹ̀ṣẹ̀ lórílẹ̀ láti dá ìbàjẹ́ lẹ̀ yas'awna fil ardi fasada they are striving on earth just to corrupt it wọ́n ń pọ̀ṣẹ̀ṣẹ̀ lórílẹ̀ láti dá corruption kalẹ̀ so láti ṣe kí ni láti dá corruption kalẹ̀ so they are striving on earth to corrupt the earth so not that they even you know they even you know go against you know Allah subhanahu wa ta'ala and his messenger alone they are trying to corrupt the earth at the same time so wọ́n ń gbìyànjú láti ṣe kíni láti dá ìwà ìbílẹ̀ jẹ́lẹ̀ sórílẹ̀ ayé tọ́ ẹ̀san rú àwọn èèyàn báyìí òun ni pé ayòkọ́ talu òun ni pé ká pa wọ́n àwòyòsọ́lẹ̀bù tàbí ká kàn wọ́n má gbélébù so àwòtòkọ́tọ̀ àìdíhìm wa arjuluhum àbíkẹ́ kí wọ́n sì gé ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn min khilaf kí wọ́n gé láàbọ̀ àbọ̀ tọ́ ìrẹ́ ìrẹ́ noise ó ní ìtumọ̀ kan tó mú jáde nínú ìtumọ̀ yorùbá tó ń sọ pé òun tún bẹ̀ ó sọ pé tàbí kí wọ́n ṣe wọ́n ní alóore that is kí wọ́n so wọ́n sọ tó bá ń sọ̀rọ̀ nípa anyu sọ̀làbù wọ́n á sọ̀rọ̀ nípa pé kí wọ́n sóyàn àbí kí wọ́n déyàn wọ́n ń sọ̀rọ̀ nípa kí wọ́n kẹ́yàn so kí wọ́n kẹ́yàn bẹ́yìn ṣe ń sọ pé wọ́n kan jésù má gbélébù tí ó sì rí bẹ́ẹ̀ gan nínú bíbélì yín pé wọ́n kàn so bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ anyosọ́lábù tàbí kí wọ́n kàn wọ́n so ọmọ igi so àbí kí wọ́n kàn wọ́n mọ́gi ìtumọ̀ rẹ̀ nìyẹn tọ̀ ibi tí wọ́n bá ti rí pé àbí kí wọ́n ṣe wọ́n lálóore nínú táǹkà jáde yìí kó mú jáde fáwọn èèyàn ó kàn mọ kàkàkùkà ohun tó mọ̀ fa <laughs> ẹnu àìsíkẹ̀ ohun tó mọ̀ ó sì mọ̀ ká so yorùbá translation tó sọ pé òun kà gan o mọ ìkàwọ́kà ló máa ń kà nù ẹ̀ so ẹ̀sán àwọn èèyàn báyìí òun ni pé kí wọ́n pa wọ́n tàbí kí wọ́n kàn wọ́n àbíkẹ́ àǹtùkọ́tọ̀ àìdíhìm wa arjuluhum min khilaf tàbí kí wọ́n gé ọwọ́ wọn àtàpá wọn kí wọ́n gápá wọn àtẹsẹ̀ wọn min khilaf lábàbọ̀ aw yunfaw min al-ard tàbí kẹ́ kí wọ́n lé wọn kúrò nínú ìlú kí wọ́n lé wọn kúrò nínú ìlú nítorí ìbàjẹ́ tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń dákalẹ̀ sínú ìlú zalika lahum khizyun fi dunya eléyìí yóò máa jẹ́ ìyẹpẹrẹ fún wọn láyé ń bí walahum fil akhirati azabun azim so ìjìyà tó sì tóbi ń bẹ fún wọn tó bá dijọ́ ń bí ní alkiyama níwọ̀n ìzíkẹ́ wa ń béèrè pé nínú annabiwa muhammad sallallahu alaihi wasallam àti annabi isa alaihi salam tí ń ṣe jésù ipe èwo náà àwọn méjèèjì ló ní sùúrù tọ̀ níwọ̀n ìzíkẹ́ àti annabi isa alaihi salam tí ń ṣe jésù àti annabi muhammad sallallahu alaihi wasallam àwọn méjèèjì ló ní sùúrù onísùúrù ni wọ́n àwọn ànábì ọlọ́run gbogbo wọn onísùúrù ni wọ́n wọ́n máa ń ṣe sùúrù ni so ṣùgbọ́n so bí ọlọ́run wọn bá ṣe ṣe ètò fún àwọn ànábì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ tó ránṣẹ́ pé kí wọ́n wá mójútó àwọn ẹ̀dá rẹ̀ lórílẹ̀ nípa ìgbàgbọ́ nínú tọ́lọ́run bá máa fi ń ṣòfin fún wọn nìyẹn so ọlọ́run ọba kò kàn dá àwọn ọmọ ènìyàn lẹ̀ láláìsí ìjìyà ìjìyà ń bẹ fẹ́ni tó bá ṣe nǹkan báyìí ìjìyà wà fẹ́ni tó bá ṣe nǹkan báyìí ìjìyà tó wà fẹ́ni tí ń gbógun ti ẹ̀sìn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tó dẹ̀ tún dábàjẹ́ kalẹ̀ lórílẹ̀ ayé òun lọ́lọ́run ọba fún muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìjà sí wípé tábà padà sínú bíbélì rẹ̀ gan so nínú ohun tí wọ́n sọ yí pé jésù nínú ohun tí wọ́n sọ yí jésù ṣe tó fi mọ̀ yí ìlànà àwọn ànábì ọlọ́run ká ló bá gbàgbọ́ pé ọ̀rọ̀ jésù òun ni bíbélì lóòótọ́ so ká ló bá gbàgbọ́ pé ọ̀rọ̀ jésù òun ni gospel lóòótọ́ wọ́n gbà wá nínú bíbélì rẹ̀ wọ́n sọ pé jésù ń sọ fún àwọn èèyàn tó bá lọ ka gospel of luke chapter nineteen tó bá lọ ṣe kíni tó bá lọ ka gospel of luke chapter nineteen gospel of luke chapter nineteen verse twenty-seven. Gospel of Luke chapter nineteen verse twenty-seven tó bá lọ kà ó rí mbẹ wọ́n sọ pé Jésù sọ pé but those those enemies of mine but those enemies of mine ṣùgbọ́n àwọn ọ̀tá mi máa gbọ́ o definitely ẹni tó bá ti mú Jésù lọ́tà lásìkò rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì rẹ̀ ṣe ń sọ pé Jésù ṣe ẹni bá mú Jésù lọ́tà lásìkò rẹ̀ ó ti mú ọlọ́run ọba lọ́ta nítorí òjíṣẹ́ ọlọ́run ọba ni jésù ẹrú ọlọ́run ọba ni so anabi ni tọ́lọ́run ọba ránṣẹ́ whoever go against him is going against his creator is going against his master ẹnikẹ́ni tó bá fi lè tako jésù lásìkò rẹ̀ ó ń tako ọlọ́run ọba tó rán jésù ńṣẹ́ ni nítorí ọlọ́run ọba ló gbé iṣẹ́ náà pé kó lọ jíṣẹ́ fáwọn èèyàn so jésù wá ń sọ fún àwọn ẹni tí wọ́n ń tako òun gẹ́gẹ́ bí bíbélì rẹ̀ ṣe sọ pé jésù sọ so nínú Gospel of Luke chapter nineteen verse twenty-seven wọ́n ní Jésù sọ pé but those enemies of mine who did not want me to be king over them bring them here and kill them in front of me. fún àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀tá mi tí wọn ò fẹ́ kí n jẹ́ olórí lórí wọn tí wọn ò fẹ́ kí n darí wọn ẹ kó wọn wá sí mi ẹ kó wọn wá sọ́dọ̀ mi ẹ máa kó wọn bọ̀ so ẹ sì pa wọ́n wájú mi so ṣáàsọ pé jésù náà ò ní sùúrù ni ó ní sùúrù but dìtú yìí pé àwọn ẹni tí wọ́n bá ń takò ẹ̀sìn ọlọ́run tí wọ́n ń takò àwọn ànẹ́bí ọlọ́run <laughs> tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń takò àwọn ànẹ́bí ọlọ́run wọ́n máa dá oríṣiríṣi ìbàjẹ́ lẹ̀ sórílẹ̀ ayé láti fi wá bí wọ́n ṣe corrupt ilẹ̀ táwọn èèyàn ò fi ní gbọ́rọ̀ ọlọ́run ọba tí káló bá nígbàgbọ́ pé jésù ló bá sọ̀rọ̀ yìí o kò yẹ kó ní pírọ́blẹ́mù pẹ̀lú eléyìí so nítorí jésù ànẹ́bí ni so anabi ni and again nínú verse yìí a tún máa sọ fún ẹ nísìnyí pé this verse shows Jesus Christ is not God verse yìí ó fi hàn wáyé pé Jésù èso Ọlọ́run so nítorí ká ni Jesu ba jọ Ọlọ́run ni kò nídà àti ṣẹ̀ṣẹ̀ máa sọ yí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá òun kí wọ́n kó wọn wá ń bí kí wọ́n pa wọ́n wájú òun yóò kàn pàṣẹ pé kí wọ́n kú ni wọ́n sì máa kú so yóò pàṣẹ kí wọ́n kú wọ́n á dẹ̀ máa kú so but jésù ngbà tí èyí ti ṣe ọlọ́run tí ó dẹ̀ lè jẹ́ ọlọ́run òjíṣẹ́ ni anabi ni is a servant of god is a messenger of god a prophet of god so definitely so ohun tí wọ́n bá pàṣẹ fún pé kó ṣe òun ni ó ṣe so bíbélì rẹ̀ dẹ̀ sọ yí pé wọ́n ní jésù sọ yí pé fún àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀tá mi tí wọn ò fẹ́ kí n jẹ́ adarí lórí wọn ẹ kó wọn wá síbí ẹ kó wọn wá síbí ẹ sì pa wọn wájú mi ṣáà sọ pé jésù ò ní sùúrù ó ní sùúrù náà but wọ́n ń gbógun tí wọ́n dẹ̀ ń gbógun tọ́tọ́ lọ́wọ́ bá fi ràn <laughs> so bó ṣe gbọ́dọ̀ dẹ bó dẹ̀ ṣe gbọ́dọ̀ rí nìyẹn bó ṣe gbọ́dọ̀ ṣe kíni bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn náà so nínú bíbélì tá a bá kà á fún ọ dáadáa tá a ṣe tá a mú lẹ́yọ kọ̀ọ̀kan fún ẹ nínú bíbélì tá a mú lẹ́yọ kọ̀ọ̀kan fún ẹ nínú bíbélì so ìdájọ́ pípa pípa pípa pípa pípa pípa pípa pípa tí ń bẹ nínú bíbélì tá bá bẹ̀rẹ̀ sí mú wá fún ẹ ní ẹyọ kọ̀ọ̀kan ní ẹyọ kọ̀ọ̀kan ní ìdájọ́ pípa pípa tí ń bẹ nínú bíbélì ó ju hundred lọ ó ju hundred lọ ní ìdájọ́ ẹni bá ṣe báyìí ẹ pa ẹni bá ṣe báyìí ẹ pa wàláhì ẹyọ kọ̀ọ̀kan tó dẹ̀ wà ń bẹ̀ ó correct so ó correct nítorí pé àwọn ẹni tí wọ́n sọ pé kí wọ́n ṣe fún òbílẹ̀jẹ́ ni wọ́n ká ní lóòótọ́ o bá gba bíbélì gbọ́ ká ní lóòótọ́ o bá ṣe kí ni o bá gba bíbélì gbọ́ èwo wá lò wá sunkún lórí eléyìí sínú àìsí kẹ kò ní ìdíkò sunkún lórí eléyìí eléyìí ò ní problem kò sí problem kankan nínú Qur'anul Karim so nítorí nínú bíbélì rẹ gan-an rí òfin tí wọ́n sọ pé wọ́n fún Mósè nínú Old Testament book of Deuteronomy book of Leviticus book of Numbers book of Exodus so ó kún kẹ́kẹ́ fún pé wọ́n fún Mósè ní òfin kan láti fi ṣe kíni láti fi bá àwọn èèyàn lò so láti fi bá àwọn èèyàn lò nínú ẹ̀ òun ni pé ẹni tó ṣe ṣìnà àwọn ẹni tó ń ṣe ṣìnà ọkùnrin ni obìnrin ni kí wọ́n pa wọn kò nídìí kan tẹ̀lé wọn lóko nu bíbélì pípa ni direct so an adulterer an adulterer should be killed ẹni tó ṣe ṣìná lọ́kùnrin àti ẹni tó ṣe ṣìná lóbìnrin kó pa wọ́n ni so nínú ẹ̀ ẹni bá ń jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba nínú bíbélì rẹ ẹni bá ń mú nǹkan mi lọ́lọ́run nínú bíbélì rẹ kí wọ́n ṣe kí ni kí wọ́n pa wọ́n kí wọ́n ṣe kí ni kí wọ́n pa wọ́n tọ́ ìrẹ̀nú Ezekiel tó bá lọ sínú book of Jeremiah mo sì rí pé o lo Jeremiah dáadáa nínú ọ̀rọ̀ rẹ nínú book of Jeremiah nínú bíbélì rẹ <clears throat> wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìran èèyàn kan nínú bíbélì rẹ̀ book of Jeremiah chapter 21 chapter 21 verse 6 to 13 nínú book of Jeremiah so nínú book of Jeremiah chapter 21 verse 6 to 13 mọ́ gbọ́n tí wọ́n sọ pé ọlọ́run ọba mọ́ gbọ́n tí wọ́n sọ pé ó sọ so mọ́ gbọ́ ohun tí wọ́n sọ pé Ọlọ́run Ọba ṣe kí ni mọ́ gbọ́ ohun tí wọ́n sọ pé Ọlọ́run Ọba sọ nínú bíbélì rẹ̀ nínú bíbélì rẹ̀ book of Jeremiah chapter twenty one verse six wọ́n sọ pé Ọlọ́run Ọba sọ pé I will strike down those who live in this city both man and beast and they will die of a terrible plague. After that declares the Lord I will give Zedekiah king of Judah his officials and the people in this city who survived the plague, sword, and famine into the hands of Nebuchadnezzar, king of Babylon, and to the enemies who want to kill them. He will put them to the sword. He will show them no mercy or pity or compassion. So, so nínú Bíbélì rẹ̀ náà lélẹ́yìn náà wà. Ṣé ká sọ pé nínú Bíbélì rẹ̀ ń sìn wọ́n ní ni? so àwọn ẹni tí wọ́n bá ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ tí wọ́n bá ń ba ilẹ̀ ọlọ́run ọba jẹ́ so they are worthy of killing so they are worthy of what they are worthy of killing so ọ̀rọ̀ kan nípa pípa rẹ̀ nínú bíbélì rẹ̀ yìí náà <laughs> àti mú ti jésù àtúnṣọ pé jésù ṣe ipe fáwọn ẹni tí wọ́n fẹ́ kí n jẹ́ olórí lórí wọn tí wọ́n jẹ́ ọ̀tá mi ẹ kó wọn wá bí ẹ wọn súnmọ́ bí kẹ́ pa wọ́n wájú mi and slay them before me kill them before me cut off their head before me chop off their head before me so wọ́n ní jésù ló sọ eléyìí nínú book of nínú gospel of luke so nínú book of jeremiah láti ń sọ eléyìí fún ẹ báyìí ń sìn nínú bíbélì rẹ tó gbé dání so uh-huh. so and the verse you read from the quran verse tó mú wá translation of kama kama sọ pé verse tó mú wá translation ló kà ó dẹ̀ tún kà á dáa gan ìka ó kà ń bẹ̀ ní àyìnzíkẹ̀ so translation tó kà látinú quran ipe muhammadu ní sùúrù ń pa àwọn ẹni tí wọ́n bá ń gbógun tọ́lọ́wọ́n bá àtòjíṣẹ́ rẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ so definitely bó ṣe kó rí nìyẹn so nítorí kódà bíbélì rẹ̀ gan náà sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní bíbélì nínú bíbélì ẹ̀ wọ́n sọ pé àwọn òjíṣẹ́ kan ṣe bẹ́ẹ̀ àtà jésù gan ó ṣerú ẹ̀ nínú bíbélì rẹ̀ gẹ́gẹ́ wọ́n ṣe sọ ẹ́ nínú bíbélì rẹ̀ gan jésù gan sọ pé àwọn ẹni tí wọ́n ní àwọn ẹni tí wọ́n bá gbà káwọn rúlù wọn ipe kí wọ́n kó wọn wá síbí kí wọ́n sì pa wọ́n níwájú wọn so jésù wọn sọ pé ó sọ bẹ́ẹ̀ nínú bíbélì rẹ̀ gospel of luke ó wà ń bẹ̀ jésù sọ pé for those my enemies who don't want me to be king over them to rule them bring them nearer bring them close to me bring them here and slay them before me and kill them before me pa wọ́n ẹ pa wọ́n ni jésù wí <laughs> because they are corrupting the earth wọ́n ń bà orílẹ̀ jẹ́ so <laughs> wọ́n ń borí lẹ̀jẹ̀ but kálẹ̀mí ni ẹṣọ́ rí eléyìí tó ń fèsì fún Jamiu Adégúnwà tó ń fèsì fún kò nídìí kó fèsì fún hmm. tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ mọ ìsìláàmù wá bá wa wí wá bá wa bá wa sọ̀rọ̀ àwọn ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ dáadáa so bọ̀ tí ó rí Jamiu Adégúnwà wọ́n mọ̀ sáfọn kò mọ̀ kankan pa ẹ̀sìn so gẹ́gẹ́ ìjà sí pé ìwọ gan náà máa ń pè ní fọmúlà dọ́ọ̀jẹ̀ so kò mọ̀ kankan pa ẹ̀sìn <laughs> so ẹ̀hẹ́n. Uh -huh àwọn ṣàlàyé bíbélì rẹ fún asùn ṣàlàyé islam fún ẹlẹ́kùnrẹ́rẹ́ ó yọ báyìí sínú àìsíkẹ̀ kẹlọ́bà ẹ̀dà kó tọ́ ẹ tó ẹ ká máa gbọ́rọ̀ rẹ̀ lọ. praise the lord ẹ ká wo Quran chapter eight verse twelve Quran chapter eight verse twelve ó ní nígbà tí olúwa rẹ̀ ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́kà pé èmi ń bẹ pẹ̀lú yín nítorí náà kí ẹ fi ẹsẹ̀ àwọn ẹni tí ó gbàgbọ́ ní òdodo rinlẹ̀ èmi yóò ju ẹ̀rù jẹ̀jẹ̀ sínú ọkọ̀ àwọn ẹni tí ó ṣe àìgbàgbọ́ nítorí náà ẹ máa lu òkè ọrùn wọn tẹ́ bá wo translation mi nǹkan tó sọ bẹ́ẹ̀ ni pé ẹ máa gé wọn lọ́rùn ẹ jẹ́ kí n ka English version méjèèjì náà la máa máa lò Quran chapter eight verse twelve. sorry one oh, chapter eight verse twelve àmà wo Yorùbá àmà wo English remember when your Lord is bad to the angels I am with you so strengthen those who have believed and we cast terror into the heart of those who disbelieve so strike them upon the necks and strike from their every fingertips ẹni pé ẹ máa bẹ́ wọn lọ́rùn ẹ máa dúndùn wọn kẹ́sì máa gé òkà ẹsẹ̀ wọn so ṣé wàá gidi ni Muhammed wù yẹn praise the lord ìwà gidi mohammed wù yẹn ẹja tẹ̀síwájú mo ti ní gbogbo tí wọ́n bá mú jáde pa jésù ẹ̀ tá a bá ti clarify ẹ̀ á wà lọ́mú ti mohammed náà wà nínú quran àti hadith á lọ́mú jáde ẹja gbọ́ síwájú. tọ́tọ́yè noah ezekiel ó lọ sínú quranul kareem so ó ka translation kò ka pure text torí kò lè kà á ná so gẹ́gẹ́ bí gbogbo a ti ṣe mọ̀ pé tọ̀ nínú àwọn aláìmọ̀kan tí. agbọdọ gbọ́dọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ fún ni tọ́ ó ṣàkà translation verse tí a fẹ́ kà yí láti látinú Qur'anul Karim láti látinú Suratul Anfal tí Allah bá yẹ́dà sọ ń bẹ̀ pé idh yuhi rabbuka ilal malaika anni ma'akum fathabbitu alladhina amanu sa'ulqi fi qulubi alladhina kafaru ru'ba fadribu fawqa al-a'naq wadribu minhum kulla banan so ó wá mú fásì wá in translation ó wá ń kà ó wá sọ pé ẹ máa tí Muhammad ṣe o ẹ tí Muhammad ṣe look at what Muhammad did o aláìmọ̀kan you see and this verse you are talking about aya tó ń sọ̀rọ̀ ń pa yìí kìí ṣe àwọn mùsùlùmí lọ́lọ́run ọba tí ń rí fa sí so Allah subhanahu wa ta'ala revealed what he commanded the angels to do to the disbelievers when he sent down the angels to support and to help and to assist the believers when they were in the battlefield with the disbelievers. Now Ezekiel mi ọmọ bóyá gbọ́n kan yé. So Allah the Most High revealed what he commanded the angels to do when he sent down the angels to support the believers when they were in the battlefield together with the disbelievers. ọlọ́run ọba ó ń ṣàlàyé ohun tó sọ fún àwọn màláìka pé kí wọ́n ṣe nígbà tó ráwọn màláìka sọ̀kalẹ̀ pé kí wọ́n wá support àwọn olùgbàgbọ́ òdodo lójú ogun ní battlefield nígbà táwọn kèfèrí àti àwọn olùgbàgbọ́ òdodo ń jagun kí ni ọlọ́run ọba wí iz yuhi rabbuka ilal malaika rántí ìgbà tọ́lọ́run ọba rẹ̀ tí ń fún àwọn màláíkà nírò tó ń sàlàyé fún àwọn màláíkà àwọn angels ẹ mọ̀ pé Muhammad kọ́ ló dákọ̀ ń bí aláìmọ̀kan <laughs> ṣé Muhammad wọ́n dákọ̀ ń bí wáyé ni idh yuhi rabbuka ilal malaika. behold when your Lord revealed to the angels not to Muhammad ibo ló ti rí Muhammad ń bẹ <laughs> and tó bá tẹ̀ wá rí Muhammad so what is bad is this kò on tó burú bí now these are enemies of Allah these are enemies of God these are people who want to cause corruption on earth so which when we trace the verses of your Bible we can find something like that in your Bible that okay I want to be jẹ́ yóò ẹ pa wọ́n àwọn to fẹ́ balẹ̀ jẹ́ yóò ẹ ṣe báyìí fún wọn tó dẹ̀ wà ń bẹ̀ bákan tí mú àwọn tí mú ẹ ọ̀kan sí méjì fún ẹ so ẹ tí mú ẹ ọ̀kan sí méjì fún ẹ inshàlá ọ̀hún àdìm so angel ni alọ́bàdẹ́dà ń bá wí ń bí báyìí so ó wá ń rí ìvílò ohun tó ti sọ fún àwọn malaika tó sọ̀kalẹ̀ pé kí wọ́n wá ran àwọn mùsùlùmí lọ́wọ́ lójú ogun ó ń rí ìvílẹ̀ fún muhammad sallallahu alayhi wa sallam so ẹ̀rí nǹkan báyìí ó sọ pé ká máa change ẹ̀ so kùránì re so i don't need èmi ò need the translation kí n tó ka quran fún ẹ mi ò need the translation i don't need translation so I don't need translation before quoting Quran. In need there. Kódà Yorùbá translation gan in need there. Ẹ̀ ń bó jí mi lójú oorun. Kùránì mi. <laughs> so bo, Jimmy mi lójú oorun Bíbélì rẹ̀ gan ń mi. Ó yẹ ọba sin? sìn. If you hear Rabbuka ilal malaika, behold when your Lord revealed to the angels, Anni ma'akum, ipe mo wa pẹ̀lú yín, I am with you. So I am with what? I am with you. Ah, ah read it out and play no awares ah ṣebí mo ti play rẹ̀ tán sí ṣebí àwọn èèyàn gbọ́n sí tá a play ọ̀rọ̀ noah àbí etí mélòó làwọn èèyàn fi ń gbọ́rọ̀ ẹ lápin ṣé a play ọ̀rọ̀ noah tán sí ni so ṣé ah play ọ̀rọ̀ noah tán sí ni ṣebí ọ̀rọ̀ noah náà la play tán sí ta fi fẹ́ sọ pé aya tó sọ the verse he was talking about from the glorious Quran he doesn't know it kò mọ̀ kò mọ ẹni tí ń sọ <laughs> kò sì lè mọ nítorí ohun tó ń gbé dání gan lẹ́sìn gan kò mọ <laughs> so tọ is yuhi rabbuka ila al-malaika behold when your lord revealed to the angels anni ma'akum that I am with you fasabbitu alladhina amanu so affirm those who believe that is ẹ̀yin angel yóò ẹ fẹsẹ̀ àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ ẹ fẹsẹ̀ wọn rinlẹ̀ sa'ulki fi qulubi alladhina kafaru ru'ba máa padà jù sínú ọkàn àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí ń padà ju ìbẹ̀rù sí wọn lọ́kàn fadribu fawqal a'naq so ẹ̀yin màláíkà yìí ẹ máa gé orí àwọn kèfèrí yẹn ẹ máa gé orí wọn bọ́ in the battlefield o lójú ogun ni o so ìṣẹ̀lẹ̀ yìí ojú ogun ló ti ṣẹlẹ̀ <laughs> so wadribu minhum kulla banan ẹ̀dẹ̀ máa gé gbogbo ọwọ́ wọn so ẹ dẹ̀ máa ṣe kí ni ẹ máa gé gbogbo ọwọ́ wọn bóyá tẹ bá ṣẹ̀ṣẹ̀ join ni so tá bá ti parí tán ẹ lọ wo program náà maybe you just join the program so tá bá ti parí program tán ẹ lọ tún gbọ́ láti bẹ̀rẹ̀ ẹ rí pa play rẹ̀ so àwa play so video rẹ̀ rí so àti play rẹ̀ sẹ́yìn so tá a bá play rẹ̀ à ní fèsì fún ó báyìí sìn so à ní ṣe kí ni a ah, ní fèsì fún tá play rẹ̀ ìṣesí tiwa nìyẹn bí we play people's you know, anything tá a bá fẹ́ refute nípa ọ̀rọ̀ àwọn èèyàn anything tá a bá fẹ́ fèsì fún nípa ọ̀rọ̀ àwọn èèyàn a make sure pé a play rẹ̀ ká tó fèsì fún yàn lórí ẹ̀ so nítorí àìbámà so ohun tó wà nínú <coughs> so ohun tó wà nínú kíni nínú verse yìí nìyẹn so kí wọ́n ka English verse yẹ kí wọ́n ka sorry kí n ka English translation rẹ̀ when your Lord inspired to the angels ẹ máa gbọ́ o when your Lord inspired to the angels not to Muhammad so but Allah bàrẹ́dà ń fún Muhammad nírò nípa ohun tó pa àwọn angel yẹn láṣẹ kí wọ́n ṣe nígbà tó sọ wọn kalẹ̀ pé kí wọ́n wá kún àwọn olùgbàgbọ́ òdodo lójú ogun when your Lord inspired to the angels I am with you so strengthen those who have believed who have believed I will cast terror into the heart of those who disbelieved. So strike them upon the necks, and strike from them every finger, every so and strike and and strike from them every fingertip, every what fingertip. So so and strike and strike from them every fingertip. So báyìí sì no translation again, gan nínú translation tó wà ń bẹ̀ wọ́n á dákọ̀ angel gẹ́gẹ́ bó ṣe wà nínú pure text but eléyìí ò dákọ angel náà ẹ jẹ́ ń dá agbára fún yín eléyìí ò dákọ angel ẹ kàn ń parọ́ fún yín. ó ní nígbà tí olúwa rẹ ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́kà pé èmi ń bẹ pẹ̀lú yín nítorí náà kí ẹ fi ẹsẹ̀ àwọn ẹni tí ó gbàgbọ́ ní òdodo rinlẹ̀ èmi yóò ju ẹ̀rù jẹ̀jẹ̀ sínú ọkọ̀ àwọn ẹni tí ó ṣe àìgbàgbọ́ nítorí náà ẹ máa lu òkè ọrùn wọn tẹ́ bá wo translation mi nǹkan tó sọ́mọ̀ ni pé ẹ máa gé wọn lọ́rùn ẹ jẹ́ kí n ka English version ẹ máa gbọ́ méjèèjì náà la máa lò okay one chapter eight verse twelve. sorry one chapter eight verse twelve I'm awo Yorùbá I'm awo English remember when your Lord is fired to the angels I'm with you so strengthen those who have belief and we cast terror into the heart of those who disbelieve. So strike them upon the necks and strike from their every fingertips. Yẹ́nni pé ẹ máa bẹ́ wọn lọ́rùn, ẹ máa dúnkù wọn, kẹ́sì máa gé òkú ka ẹsẹ̀ wọn. So ṣé wà gidi ni Mohammed wù yẹn? Ẹ máa gbọ́ àbí. Ṣé ẹ ẹ ẹ gbọ́ nǹkan fa? Wà gidi ni Mohammed wù yẹn. Ẹni tó kà nǹkan tó sì mọ ohun tí ń kà. So Komantinka. So God Almighty revealed what he commanded the angels to do. Ohun tọ́lọ́wọ́n bá ní káwọn angels ṣe ń gbà tó rán wọn sójú ogun láti support àwọn olùgbàgbọ́ òdodo òun ni wọ́n ń reveal fún Muhammad kìí ṣe pé Muhammad gangan ló ṣe but òun wá ń gbé fún yín sí òun wá ń gbé sípò pé ṣé ìwà gidi ni Muhammad wù bẹ́ẹ̀ ni pé Muhammad ló wì bẹ́ẹ̀ ni pé Muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣe meanwhile òun kọ́ ló ṣe kò ṣe <laughs> so meanwhile kò ṣe so ọlọ́run ọba ń sọ ohun tó pàṣẹ fún àwọn ohun tó pa àwọn angel yẹn láṣẹ pé kí wọ́n ṣe ọlọ́run ọba ń sọ fún Muhammad pé tọ̀ a ní káwọn angel ṣe báyìí kan ṣe báyìí láti fi support ẹ̀yin olùgbàgbọ́ òdodo lójogun nígbà tẹ́ wà lójogun pẹ̀lú àwọn kèfèrí so it was on the battlefield so kì í ṣe lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní battlefield tán ló ṣẹlẹ̀ so gẹ́gẹ́ bó ṣe já sí pé nínú bíbélì rẹ̀ gan náà ṣèbí a ń bẹ̀ tí wọ́n sọ pé lòun bá sọ pé kí wọ́n lọ pa gbogbo ìlú run láláì ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ẹ̀ṣẹ̀ rárá àti rárá but this was on battlefield ojú ogun ni between the believers and the disbelievers so láàrin àwọn tí wọ́n gbàgbọ́ àtàwọn ẹni tí wọ́n gbàgbọ́ but nínú bíbélì rẹ̀ gan arí ń bẹ̀ náà so arábìnrin kan bẹ̀ nínú bíbélì arábìnrin kan ó ṣe kí ni ó wà nínú bíbélì tí wọ́n sọ pé kí wọ́n gé e lọ́wọ́ bẹ́ẹ̀ ni kí wọ́n gé e lẹ́sẹ̀ nínú bíbélì sọ́ọ̀dì kí wọ́n gé e lọ́wọ́ nínú book of Deuteronomy tá bá sínú book of Deuteronomy book of Deuteronomy chapter 25 verse 12 book of Deuteronomy chapter 25 verse 12 ẹ máa wo nǹkan so fáàsì yìí báyìí sìn kò sí ní tó tẹ̀ kán pé báyà àwọn mùsùlùmí ni wọ́n hùwà yẹn bẹ́ẹ̀ àbí àwọn ni wọn lọ́wọ́ bá kọ́mándì pé kí wọ́n ń ṣe nǹkan yẹn so àwọn angels yẹn wọ́n tiẹ̀ tí ó ti ṣẹlẹ̀ kọjá so ọlọ́wọ́n bá wá ń reveal fún Muhammad pé behold rántí ìgbà tọ́lọ́wọ́n bá rẹ̀ ń sọ fún àwọn màláìka tó ń reveal sí wọn ipe ẹ fi ọkàn ẹ fẹsẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo nílẹ̀ so bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ lu àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ yẹn ẹ lu wọn lórí so angels ni the angels did so and God Almighty commanded them to did so when he sent them to the battlefield to support the believers so kí ti Muhammad ń bẹ̀ báyìí sí <laughs> so jẹ́ wọ́n fún ẹ ní nǹkan kan nínú bíbélì rẹ̀ kan tí ó tún pa ọ́ lẹ́nu manual ezike kó lè bá a mọ̀ pé kódà Muhammad lo ba ṣe gan ká ní Muhammad wọ́n bá kọ́mándì pé kó ṣe lópin ìgbà tó bá ti já àwọn òbílẹ̀ jẹ́ ni wọ́n bá ní kó ń ṣe there is nothing bad in it because bibeli rẹ̀ gan sọ pé Jésù ṣerú ẹ̀ nínú bíbélì rẹ̀ wọ́n ní Jésù ṣerú ẹ̀ For those my enemies who don't want me to rule over them, bring, bring them nearer and slay them before me and kill them before me. So èmi ò dẹ̀ lè sọ pé ká ní ọ̀rọ̀ yìí bá jẹ́ òdodo lóòótọ́ pé Jésù ló wí o ìyìn lè máa sọ pé kí tó fi lè ṣe bẹ́ẹ̀ because ohun tó correct ni ká ní lódodo Jésù bá wí nǹkan yìí so nítorí àwọn ẹni tó bá ń dààmú àwọn òjíṣẹ́ Ọlọ́run so they need to be punished They need to be punished. Like Jesus Christ also said, For those my enemies who don't want me to rule over them, bring them closer to me and slay them, kill them, cut off their head before me. Àwọn ẹni tí wọ́n fẹ́ kí n jẹ olórí lórí wọn, tí wọ́n fẹ́ kí n rúlù lórí wọn, ẹ mú wọn wá sọ́dọ̀ mi, ẹ mú wọn wá sítòsí, ẹ gé wọn lọ́rùn, Because they are enemies of the messenger of God the enemies of God. They want to corrupt the earth and they are worthy to be what? To be, to be given such kind of punishment. Like your Bible said. Now, jẹ́ wá fún ẹni nǹkankan tó bá fẹ́ play justice mo fẹ́ kó play justice in nbí nǹkan tó ṣẹlẹ̀ nínú Bíbélì. Nínú book of Deuteronomy chapter twenty five verse twelve Ma gbọ́ o nínú book of Deuteronomy mo fẹ́ ko wá play justice Lori ohun tí ó wà nínú Bíbélì So tọ́ verse twelve wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n ní láti verse eleven sorry wọ́n ní if two men are fighting and the wife of one of them comes to rescue her husband from his assail from his assailant and she reached and she reaches out and seizes him by his private part you shall cut off her hand show her no pity show her no pity so nínú bíbélì rẹ̀ lélẹ́yìí wa wọ́n gbọ́ o if two men are fighting táwọn arákùnrin méjì kan bá ń jà and the wife of one of them comes to rescue her husband ìkànnú àwọn méjì tí wọ́n wá ń jà yẹn ó wá wá láti gbìjà ọkọ rẹ̀ láti gba ọkọ rẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹni tí ń bá jà tó fẹ́ ṣe kíni tó fẹ́ pa so tó fẹ́ ṣe kíni tó fẹ́ pa so tó fẹ́ ṣe kíni tó fẹ́ pa and she reaches out and seizes him by his private part so níbi tí tí ń gbìjà ọkọ rẹ̀ láti gba ọkọ rẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ pa ọwọ́ rẹ̀ wá débi nǹkan ọkùnrin ọ̀tá ọkọ rẹ̀ tí ń bọ́kọ rẹ̀ jà láti pa so máa gbọ́ o tọ́ you shall cut off her hand obìnrin tó wá fẹ́ gbìjà ọkọ rẹ̀ láti bọ́kọ rẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ pa lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe kíni tó ń struggle pẹ̀lú ẹ̀ láti pa so tọwọ́ ìyàwó rẹ̀ wá débi nǹkan ọkùnrin ẹni tí ń bọ́kọ rẹ̀ jà bíbélì sọ pé kí wọ́n gé ọwọ́ obìnrin náà bíbélì sọ pé kí wọ́n ṣe kíni kí wọ́n gé ọwọ́ obìnrin náà ẹni tó fẹ́ gba ọkọ rẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ pa tó ń strọ́gù lọ́wọ́ ẹni tó ń strọ́gù pẹ̀lú ọkọ rẹ̀ láti pọkọ rẹ̀ obìnrin tó wá fẹ́ gbọ́kọ rẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ pa bíbélì ní tí ọwọ́ obìnrin náà bá débi nǹkan ọmọkùnrin ẹni tó fẹ́ pa ọkọ rẹ̀ tó sì ń gbìyànjú àti gbọ́kọ rẹ̀ lẹ̀ lọ́wọ́ rẹ̀ bíbélì ní kí wọ́n gé ọwọ́ obìnrin náà and you shall not pity, you shall not pity her o gbọ́dọ̀ o gbọ́dọ̀ pity obìnrin náà òun rèé nínú bíbélì rẹ̀ yìí wá play justice lórí ẹ̀ so wá play justice lórí ẹ̀ kí lẹ́sẹ̀ obìnrin she has no any offence kò ṣe so kò ṣe so because she want to rescue her husband over rescue ọkọ rẹ̀ <laughs> so over fẹ́ gba ọkọ rẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe kíni lọ́wọ́ ẹni tó pa but the bible said kí wọ́n gé ọwọ́ na náà without no pity without no pity girl ọwọ́ rẹ̀ dànù so girl ọwọ́ rẹ̀ dànù ṣe eléyìí àtẹ tó mú jáde nínú Quran tó sọ pé wá wo ohun tí Muhammad ṣe ò tí ó já sí wípé ìwọ ni a ìmọ̀ kan bẹ lára rẹ so kí ló fẹ́ fi wéra wọn bí kò jọmọ́ra wọn náà ẹ́ kò ṣe kí ni kò jọmọ́ra wọn náà Noah Ezekiel kò jọra wọn ó yẹ báyìí sí Noah Ezekiel kò jọra wọn rárá àti rárá kò ṣe kí ni kò jọra wọn rárá àti rárá kò jọra wọn rárá àti rárá kò jọra wọn rárá àti rárá ní wáyé síkẹ̀ tọ́ tó bá ń sọ̀rọ̀ nípa bóyá pípa pípa ìlẹ́tọ̀ pípa ìlẹ́tọ̀ pípa ìlẹ́tọ̀ ní wáyé síkẹ̀ tó bá lọ sínú bíbélì rẹ̀ so to lọ sínú bíbélì rẹ to lọ sínú bíbélì rẹ nínú book of Samuel mo ń bọ̀ so sorry nínú book of Ezekiel nínú book of Ezekiel chapter nine, verse six. so nínú book of Ezekiel chapter nine, verse six, mo gbọ́ ohun tí wọ́n sọ pé bíbélì sọ o bíbélì sọ pé kill them all old and young girl and, girls and women and little children but do not touch anyone with the mark begin right here at the temple so they began by killing the by killing the seventy leaders so nínú bíbélì rẹ̀ lélẹ́yìí wà nínú book of Ezekiel lélẹ́yìí wà slaughter the old men the young men and the women the mothers and the children But do not touch anyone who has the mark begin at my sanctuary. So they began with the old men who were in front of the temple. Ṣóorí inú Ezekiel táwọn Mùsùlùmí olùgbàgbọ́ òdodo tó ń bá lọ sójú ogun tó ń wà lójú ogun wọ́n ń pa obìnrin. <laughs> If the Muslims are in the battlefield, they don't kill women. It is prohibited to kill women in the battlefield èèwọ̀ ni nínú Islam ká pa obìnrin lójú ogun in the battlefield the believers don't kill children lójú ogun àwọn olùgbàgbọ́ òdodo wọn èyí pa àwọn ẹni tí wọ́n bá jẹ́ kéékèèké it is prohibited to do so lójú ogun àwọn àgbàlagbà gan tó wá ti dàgbà wọn èyí fọwọ́ kàn wọ́n so àmọ́ nínú bíbélì rẹ wọ́n ti bíbélì rẹ ń sọ fa kill them all ẹ pa gbogbo wọn ẹ ṣe kí ni ẹ pa gbogbo wọn <laughs> old and young àwọn ẹni tí wọ́n dàgbà àtàwọn tí wọ́n dàgbà girls and women obìnrin kéékèèké àti obìnrin àgbàlagbà and kill little children ẹ sì pa àwọn ọmọ kéékèèké ibo ni káfíńrẹ́ nínú òfin wo ẹ́ òun rẹ̀ nínú bíbélì rẹ̀ book of Ezekiel chapter nine verse six so And one of the great justice of Muhammad sallallahu alaihi wasallam is he made it prohibited not to kill women in the battlefield and not to kill children in the battlefield. Ó ṣe léèwọ̀ kí àwọn èèyàn kí wọ́n má pa àwọn ọmọ kéékèèké lójú ogun, wọ́n sì má pa àwọn obìnrin. <laughs> In battlefield we need men. Àwọn ọkùnrin men men men àwọn ọkùnrin kì í ṣe isi ń bẹ lákọọ́lẹ̀ ń ṣé wàá yẹn ló wá jáde lọ́wọ́ àmọ́ ìṣẹ́nu bẹ́ẹ̀ ni pé a ní ìwé tó gbé dání sẹ́ o mọ̀ o mọ̀ ní ìwé tó gbé dání ní bẹ́ẹ̀lì tó sọ pé o gbé dání you don't know it you don't understand the Bible gbogbo ẹnu mò ń ṣe fi sọ so. tọ ẹ jẹ́ kí ẹ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ìkan nìyẹn nínú ọ̀rọ̀ noa ezike. Hmm. mo fẹ́ ká a máa wo àwọn àdéhùn tó dájú lálẹ́ ẹ já wo sọ̀yìn bùkárí. ẹ máa gbọ́ o. Hmm, ẹ já wo sọ̀yìn Bukari bùkárí ṣé bùkárí ni. kẹ́lẹ́ mọ̀ pé òkúrọ́. ṣé bùkárí ṣé bùkárí ni sọ̀yìn bùkárí ni sọ̀híhul bùkọ́rí bùkọ́rí ni kì í ṣe bùkárí kìí ṣe Bukhari <laughs> inú àyèsí kẹsùn gbọ́ it is not Bukhari it is Bukhari so kìí ṣe Bukhari inú àyèsí kẹwúyẹ ọba yìí sìn kọ́lọ̀ ń ṣàánú ẹ̀kọ́ tó ẹ sọ́nà. Sahih Bukhari five thousand seven sixty eight Sahih Bukhari. ẹ máa gbọ́ nǹkan o. five thousand five seven sixty eight five seven six eight ẹja wo tó wà bẹ́ẹ̀. Mohammed ní okay narrated Swad. the prophet said if somebody take some angels' date every morning he will not be affected by poison or magic on that day till night another narrator said seven days yẹn ni pé anabi muhammed ń sọ fún àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ pé bí èèyàn bá jẹ èso áújà méje ní àárọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ àṣàṣì ò túra ọtọjọ́ yẹn pọ́ìsì ò dẹ̀ túra ọtọjọ́ yẹn tẹ́ bá wọ́n sọ yìí bùkárí. àkọ́kọ́rá ni pé ẹ bá mi béèrè lọ́wọ́ Noah Ezekiel ipe èso wo ni wọ́n ń pè ní èso aujas which which fruit is auja èso wọn ń pè ní èso auja ibo ló ti rí nínú hadith tó sọ pé òǹkà ìpè èso auja auja kọ́ auja ni aláìmọ̀kan ignorant ajẹwa kì í ṣe auja it is called ajwa. not aujas ẹ̀rí nǹkan báyìí ẹni tẹ́ ń gbé kẹ́ tẹ́ ń rò pé báyìí ń sọ̀rọ̀ fún yín náà ni so ájúwà ni kì í ṣe auja ibo ló ti rí auja <laughs> eh? where did you get auja from ibo ló ti get auja eh? ibo ló ti get auja bó ti jẹ́ ká máa gbọ́ lọ jẹ́ ká máa gbọ́ lọ. Hmm. five thousand seven sixty nine òun náà sọ bẹ́ẹ̀ ìyẹn ti dárúkọ méje tí bí tá a kà lẹ́ẹ̀kan yẹn ìyẹn sọ pé sọm so ibi ìsìn ó clarify pé méje títẹ́ bá ti lè jẹ èso áújà méje láàárọ̀ kùtùkùtù kò sí nǹkan kan tí ó máa ṣe yín àṣàṣì ò ní ràn yín èdè ò ní ràn yín poison rẹ̀ ní pa yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹja jọ dé ẹ náà ti bẹ̀rẹ̀ kalẹ̀ o ẹ wá já lọ ohun tó ṣẹlẹ̀ sànàbì ògùn ànábì kí ló dé tí áújà òṣìṣẹ́ tí ìbáṣe lọ́dún pa àṣàṣì ràn ànábì kí ló ti àwùjọ òṣìṣẹ́ tí ìbáyé pé irọ́ ló pa ẹja jọ kà á. ẹ máa gbọ́. ibi tí àṣàṣì ti mú ànábì sọyìn bukari five thousand seven sixty five. ẹ ẹ ṣe ẹja jọ wà bẹ́ẹ̀ tí Muhammed ò bá ń so nírọ́ <laughs> tí bá ń so nírọ́ ó ti sọ pé aija tẹ́lẹ̀ bá ti dá aija méje lóòjọ́. Eh, kò sí tí ó ṣe àṣàṣì ò ní mú èdè ò ní mú bẹ́ẹ̀ tó bá jẹ poison poison lè ṣiṣẹ́ lára ẹ̀ so náà ẹ wá jágbọ́n tí hadith sọyìn Bukhari five thousand seven sixty five sọ fún wa ó ní magic was worked on Allah messenger so that he began to imagine that he had done something although he had not ìyẹn ni pé wọ́n ṣàṣì ànábì àṣàsí mú ìwà bẹ̀rẹ̀ sí ń ronú ìbẹ̀rẹ̀ sí ń ronú pé ah òun ti bá àwọn ìyàwó òun òun ti bá wọn o ok ẹ jẹ́ kọ́kọ́ ka aláwọ̀ lọ sorry gbogbo ta fẹ́ máa sọ yìí kó ní kí proof yẹn kó clear torí pé wọ́n mọ̀ wá mistake wa resource níjọ́ rí ó tẹ̀ tí í ṣe mi ó ti ṣiṣẹ́ náà nú àìsíkẹ̀ kò ní ìdìgbò ẹ̀ṣẹ̀ mọ́ sọ pé kristo níjẹ́ kún á rì so o ti kọ́kọ́ ṣìṣe náà o mọ tó ń ṣe náà <laughs> náà Ezekiel ọ̀rọ̀ yìí pé Kristi ní jẹ́ kí wọ́n rí so tiẹ̀ ti kọ́kọ́ ṣera rẹ pẹ̀lú ipò tiẹ̀ ní Jésù Ọlọ́run ní Jésù so nínú àwọn àṣìṣe ara ẹ òun náà ni pé o tiẹ̀ ti kọ́kọ́ sọ pé Jésù Ọlọ́run ni for you to claim Jesus Christ is God which is not so you have made a very great mistake mistake tó tóbi bàbá ńlá mistake tó tóbi ló ti ṣe nínú ọ̀rọ̀ tó dẹ̀ tún sọ náà àìmọye àṣìṣe tó ti ṣe àìmọye ìkàkúkà tó ti ṣe so ẹ́ eh? so àìmọye àṣìṣe tó ti ṣe kó tó wá mọ̀ sọ pé Kristi ò ní jẹ́ kún ẹ rí àwọn kan náà ni pé auja tó ń sọ̀rọ̀ ń pa kí ni ìtumọ̀ auja what's the meaning of auja tell us the meaning of auja sọ ìtumọ̀ auja fún wa kí ni ìtumọ̀ auja auja kọ́ it is called ajwa so e, ìran nínú ìran nínú làbídùn dẹ̀ ni ajwa ìran kan ni nínú làbídùn so ìran kan ló jẹ́ nínú kíni nínú làbídùn ìran kan nínú làbídùn so ó wọ́n sọ yí pé tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ìbá ṣe ipò onírọ́ ni bó ti já sí pé ìyá aláìlẹ́kọ̀ọ́ Jamiu Adégúnwà tí ń sọ pé ànábì Isa ipé Jésù ipé òpùrọ́ ni tí ń la mọ́lẹ̀ pé òpùrọ́ ni tó bá tiẹ̀ wà nù bíbélì pé jésù wọ́n àtúbùtẹ̀ pẹ̀lú pé ó wà kan tó fi parọ́ ìwọ ò ní sọ pé òpùrọ́ ni ó sọ pé wọ́n sọ pé sọ ó sọ pé wọ́n sọ pé jésù ṣe báyìí nínú bíbélì torí bíbélì ò ṣe gbára lé kò ṣe gbára lé sọ ìwọ Jamiu Adégún àtòjẹ tún sọ pé tó ń là mọ́lẹ̀ pé òpùrọ́ ni jésù ẹ̀ṣẹ̀ kan ló ń dá lórí ara rẹ̀ gan ká ló bá mọ̀ ọ̀ràn kan míì ló ń dá lórí ara rẹ̀ tó bá wà ń bẹ̀ gan nu bíbélì pé bóyá wọ́n sọ pé jésù ìwà kan ń bẹ tó wù tó jọ máa rọ́ sọ ìwọ ò ní sọ bẹ́ẹ̀ ni pé wọ́n gangan ló fẹ́ máa pinlẹ̀ rẹ̀ ó sọ pé wọ́n sọ pé jésù ṣe báyìí nínú bíbélì so torí jésù tó ń sọ yẹn òun náà ni anabi isa alayhi salam so àwọn torí irọ́ táwọn fẹ́ gbé wọlé fáwọn èèyàn làwọn ṣe ṣe kíni làwọn ṣe sọ ókọ rẹ̀ di bá mi but wọ́n bá ń sọ̀rọ̀ nípa jésù láwọn wọ̀nyí so anabi isa ni wọ́n ń rí fàṣì so láwọn nasọ́rọ́ tó ń wò yìí tọ ìrẹnú àìsíkẹ kìí ṣe áújáàsì ní annabi kìí ṣe áújáàsì ní annabi ọ̀sọ́lá mú sọ̀rọ̀ ń pa ohun tí annabi sallallahu alaihi wasallam tí ń sọ̀rọ̀ ń pa ó ń sọ̀rọ̀ nípa èso kan tó já sí wípé èso alálùbáríkà ni tó já sí wípé èso kíni èso alálùbáríkà ni èso alálùbáríkà ni èso náà so annabi sallallahu alaihi wasallam ó ń sọ fún wa nínú hadisi tí ó fẹsẹ̀ nílẹ̀ so mò ń bọ̀ annabi sallallahu alaihi wasallam in sọ fún wa nínú hadithi tó fẹsẹ̀ nílẹ̀ ó ní man tasabbaha bi sab'i tamaratin min ajwatil madina ẹni bá jẹ láàárọ̀ so ẹni bá ṣe kíni tó jẹ láàárọ̀ min ajwatil madina so nínú èso tó yá sí wípé ìran kan ni nínú làbídùn tó ti ìlú madina so ẹni bá jẹ méje rẹ̀ láàárọ̀ tó fi méje rẹ̀ tó fi tó fi ṣe breakfast láàárọ̀ anamọ́sọ́lámù sọ pé lamiyadurrohu sihirun so oògùn oníran wala summun bẹ́ẹ̀ dẹ̀ ni so in tí wọ́n bá fi sínú oúnjẹ fún tàbí tí wọ́n bá lé oúnjẹ lóògùn fún tí wọ́n poison oúnjẹ fún kò ní ṣe kíni kò ní ràn tọ́ náà ìsíkẹ̀ wá ń sọ pé ànábì parọ́ lórí ọ̀rọ̀ tá ànábì sọ yìí kí ni ìdí tó fi sọ pé ànẹ́bì parọ́ ó sọ pé ogun ran ànẹ́bì ó sọ pé kí ni ànẹ́bì sallallahu alaihi wasallam so ó sọ pé ànẹ́bì sallallahu alaihi wasallam ipe kódà wọ́n fi ogun sínú oúnjẹ fún ó dẹ̀ affected torí ẹ̀ ló ṣe sọ̀rọ̀ kan tó sọ nígbàtí ó fẹ́ kú so riwaya mi wá lórí hadithu yìí anáwòsára mú sọ pé ní ọjọ́ téèyàn jẹ nǹkan yẹn ní ọjọ́ téèyàn ní ọjọ́ téèyàn jẹ èso èso ìran èso dàbídùn tá à ń sọ ètò jẹ méje rẹ̀ so lọ́jọ́ yẹn oògùn ò ní ràn so àṣàṣì ò ní ràn bẹ́ẹ̀ dẹ̀ ni oògùn tó bá fi sínú oúnjẹ kò ní ràn ń tọ̀hún ní ọjọ́ yẹn oògùn tó bá fi sínú oúnjẹ kò ní ràn ń tọ̀hún ní ọjọ́ yẹn that is plan ní ọjọ́ tó ń tọ̀hún jẹ yẹn so kìí ṣe pé bóyá bí ó ṣe máa lọ títí òun ni kìí ṣe bí anabi ọ̀sọ́dà mo ṣe sọ nìyẹn nítorí ó clear nínú hadith náà tó èyí olódò wa yìí wá ń sọ yìí pé ipe wọ́n sàṣà nàbì epo síran naam bẹ́ẹ̀ ni wọ́n sàṣà nàbì wọ́n ràn àmọ́ kìí ṣe ọjọ́ tó jẹ èso yẹn òun ni wọ́n sàṣì kìí ṣe ọjọ́ tí wọ́n ṣe kí ni tó jẹ èso yẹn òun kọ́ ni wọ́n sàṣì so ó tún sọ pé anabi ọ̀sálàmù wọ́n fún lóògùn jẹ ẹ ká gbọ́. sọyìn Bukhari five thousand ó narrated Aisha yẹn pé Aisha ìyàwó ànábì tó fẹ́ lọ́mọdún mẹ́sàn-án lọ́mọdún mẹ́fà tó bá sùn lọ́mọdún mẹ́sàn-án òun ló narrate kínní ó ní magic word was word on Allah's messenger so that he used to think that he had sexual relations with his wife while he he actually had not yẹn ni pé nígbà tí èdè mú Muhammad tí àṣàṣì mu tí ẹ̀fún mu wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ronú pé òun ó bẹ̀rẹ̀ sí sọ pé òun ti bá ìyàwó òun lájọṣepọ̀ àwọn ìyàwó òun lájọṣepọ̀ nígbà tó jẹ́ pé kò tí ì ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá ó dẹ̀ sọ fún wa nínú sọ̀yìn bukari five thousand seven sixty eight pé tẹ́ ẹ bá ti jẹ àwùjá méje lóòjọ́ àṣàṣì kẹ̀kẹ́ òní mú yín pọ́ìsì òní mú yín ṣé irọ́ ni mohammed wá ń pa ni àbí kò rántí jẹ àwùjá àbí kò dira kálí mọ̀ pé onírọ̀ ni tẹ́lá o sọ yín Buhari five thousand seven hundred sixty six òun náà confam ẹ̀ another second place ó ní tẹ́ ẹ bá jẹ àwùjọ yẹn poison onírọ̀ yìí irọ́ ni Muhammed pa kí ló pa Muhammed poison ló pa ẹjọ́ àwọn sọ yín Buhari three thousand one sixty nine. sorry o sọ̀hí Buhari. <laughs> olódo ni. <laughs> Sahih Bukhari three thousand three one six nine ẹja wo tó pa Muhammed poison ló pa hmm. Sahih Bukhari three thousand one six three one hundred and nine narrated by Abu Raya. when Kariba was conquered a roasted poison sheep was presented to the prophet as a gift by the Jews by the Jews yẹn ni pé nígbà tí wọ́n ṣẹ́gun kàyíbà pé wọ́n wá ọmọbìnrin jù kan mo ti ṣàlàyé ẹ̀ ni ó wá pìrìsẹ́ǹtì uh, sheep tó yẹ pé wọ́n ti fi poison sí fún ànábì only the prophet ordered let all the Jews who has been here be assembly before me the Jews were collected and the prophet said to them I am going to ask you a question will you tell the truth they said yes The prophet asked, Who is your father? They reply, So. Ẹ jẹ́ ká lọ sọ́wọ́ sàlẹ̀. Okay. Commanding cow. ń dín ká o. Ẹ jẹ́ lọ síbi tí kìíní wà. Ó ní they said, <laughs> Yes, so Abu and Musab, he said, Have you poisoned this sheep? They said, Yes. He asked what made him do so. They said, We wanted to know if you are a liar, in which case we would get right on you, and if you are a prophet, then poison will not harm you tẹ bá ẹjẹ kó sì máa ku àrísí kan sí tí mo máa wò torí pọ́ìsì agbọ́dọ̀ ká jáde ní pọ́ìsì pa ànábì agbọ́dọ̀ má kà ibi ìsìn wọ́n sọ nípa bó ṣe jẹ pọ́ìsì yẹn bó ṣe jẹ ẹ bó ṣe pírẹsẹ̀ntì ẹ ibi tó ti jẹ ẹjẹ àwọn sọyìn Bùkárí forty four twenty eight four thousand two hundred and twenty eight praise the Lord ẹ ká máa ṣí ẹ̀ ó ní narrated Aisha the prophet in his ailment in which he died ìyẹn ni pé Muhammad nínú àìlera rẹ̀ nínú ilé tó kú sí used to say oh Aisha I still feel the pain caused by the food I ate at Kaiba and at this time I feel as my altar is being cut from that poison yẹn ni pé àdìsá alákọ̀ọ́kọ́ tá a kọ́ sọ three thousand one hundred and sixty nine yẹn ìyẹn sọ nípa ibi tí ànábì ti jẹ poison àdísẹ́lẹ̀ kejì yìí four thousand four hundred and twenty eight ìyẹn wá sọ bí a ṣe mọ̀ pé poison yẹn gangan ló pa ànábì tí ànábì ò bá kí ń ṣonírọ́ kí ló dé tó jẹ́ wípé ó sọ fún ẹ pé tó o bá jà ó jà lóòjọ́ o ò ní poison ò ní pa ẹ ṣùgbọ́n end of the day poison ló padà pa praise the lord ẹ jẹ́ ká máa. <laughs> olódo ni ọ <laughs> olódo wa ni ẹ ọ̀rọ̀ rẹ kì í ṣọ̀tọ̀ ẹ kẹ́hìn ẹ̀ sì wọ̀ ọlá òdo tí ń bẹ lára rẹ ni mò ń kàn fi hàn ní pé o yà kan tó yìí so nú àìsí kẹ àwọn kan ní pé <clears throat> aoja kọ ni wọ́n ń pè it is called ajo àti yanjú ìyẹn fún ẹ and again ẹlẹ́ẹ̀kejì kì í ṣe kàyíbà ó yẹ báyìí sìn kì ṣe kàyíbà khoibar khoibar ni so it is a name of a battle among the battles the messenger of Allah fought with the disbelievers so it is called khoibar not kaibar ó yọ báyìí sí nínú àwọn táàmù túnṣe lára ẹnu so then ẹlẹ́ẹ̀kẹta òun ni pé aláìmọ̀kan wà yìí ó sọ pé anabi sallallahu alayhi wa sallam ipò sọ pé man tasabbaha bi sab'i tamaratin min ajwatil madina ẹni tó bá fi lè fi ṣe breakfast láàárọ̀ so àbí lóòjọ́ so èso tó jọ mọ́ èso tó dá sí pé nínú ìran làbídùn ló wà tó jẹ́ ti ìlú Madina ẹni bá fi lè jẹ mẹ́ta méje rẹ̀ láàárọ̀ ipe lamiyadurrohu so kò ní ní lára lọ́jọ́ náà sehiron so àsàsí kan tó bá sàsí àbóògùn kan tó bá sàsí tàbí sọmọn nǹkan kan tó bá fi sínú oúnjẹ fún ipe kó jẹ tó jẹ́ bíi poison kò ní ṣá kò ní ní lára lọ́jọ́ náà so which means ẹni tó bá jẹ èso ajwa lónìí báyìí sìn so hadith anabi yìí sọ fún wa pé lónìí yìí tó ń bá fi poison sínú oúnjẹ fún tó bá ti jẹ láàárọ̀ tó bá ti jẹ èso yẹn láàárọ̀ lẹ́ẹ̀méje tó jẹ méje rẹ̀ so poison tí wọ́n fi sóúnjẹ fún lónìí kò ní affected so kódà tí wọ́n bá sa oògùn sí gan kò ní ṣe kíni kò ní affected so for that day ni o kì í ṣe pé bá bí ó ṣe máa lọ gbére nìyẹn o so ẹ máa wà láìmọ̀kan àwẹ̀ yìí aláìmọ̀kan wa yìí wá sọ pé wọ́n sàṣà nẹ́bì ipò ọ̀ràn náà bẹ́ẹ̀ ni wọ́n sàṣì ó dẹ̀ràn dítú pé ọmọ ènìyàn ni so èèyàn ni so èèyàn bíi tiwa ni but he is a messenger of God èèyàn bíi anabi Isa ni but he is a messenger of God so èèyàn bíi anabi Musa ni but he is a messenger of God so torí pé ó jẹ́ èèyàn bíi tiwa òun náà ló ṣe lè kú òun náà ni wọ́n ṣe wọ́n ṣe lè bí so ohun tí bá ń ṣe wá gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tó jẹ́ nature tó jẹ́ bí nature àdámọ́ ọmọ ènìyàn sọ ó yẹ kó ṣànẹ́bí nítorí pé ọmọ ènìyàn bíi tiwa ni à ń ṣàárẹ̀ òun náà gbọ́dọ̀ ṣàárẹ̀ à ń jẹun òun náà ó jẹun à ń mu òun náà ó mu ẹ̀hẹ́n à ń lọ ilé ìgbọ̀nsẹ̀ òun náà ó lọ à ń fẹ́ àwọ̀ òun náà ó fẹ́ à ń so ìjà sọ pé nínú bíbélì gan náà wọ́n sọ mu ó sùn ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni ó jẹ èso gbogbo àwọn kan yìí náà ànábì náà ń ṣe torí pé èèyàn ni so ṣó wá rí tìbí tàṣà sí yẹn so ipe wọn ṣàṣà ànábì ó wà ràn ẹ̀kọ́ lọ́lọ́wọ́n bá fẹ́ fi dá àwa tá a jọ ọmọ lẹ́yìn rẹ̀ ká lè bá a mọ ohun tá a máa ṣe láti fi já sí wípé àṣàṣì ò ní ràn wọ́n gbà táwọn ọ̀tá bá fẹ́ ṣàṣì wa tàbí ńgbà tó ń bá ṣàṣì wa tó ràn wá ọ̀nà wo la lè gbà yọkó nù ẹ̀ ìgbà tó ń dẹ́ sàṣà nẹ́bì nínú tá lọ́ba rẹ̀ tó sọ̀kalẹ̀ fún òun náà ni kul a'udhu bi rabbil falak ṣe I seek refuge with the Lord of the road or the Lord of the what? Of the dawn. That is the Lord of morning. So, Kul a'udhu bi rabbin nas. Say, I seek refuge of the Lord of what? So, of mankind. Malikin nas. So, the sovereign of mankind. So, gbogbo àwọn nǹkan yìí nínú tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún ànábì ni nígbà tí wọ́n fi ṣàṣe láti jásí pé kó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ yí pé this is way out when something like this happens so kò wá túmọ̀ sí pé ọjọ́ tá nẹ́bí jẹ èso yẹn ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí ìyẹn bẹ́ẹ̀ aláwọ̀kọ́ nù in tí ó máa fi dá ọ lójú ohun tá máa fi fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹ wípé kì í ṣe ọjọ́ tá nẹ́bí jẹ èso yẹn òun ni àṣàsí yẹn ràn òun ni pé sórí ètò òun wá nípa pé bóyá wọ́n fi oògùn sínú ẹran fún pé kó jẹ kó jẹ tí wọ́n ń padà ń sọ nígbà tó fẹ́ kú wípé òun sì ń gbọ́ òun sì ń gbọ́ ìnira oògùn tí wọ́n fi sínú oúnjẹ fóun nígbà yẹn so wọ́n fi nǹkan sínú ẹran fún anabi ní gazwatu khaybar the battle of khaybar so anabi ku three years after that ọdún mẹ́ta lẹ́yìn ìgbà náà lànàbì tó wá kú so that has even gone beyond what the messenger of Allah said eléyìí ó tiẹ̀ ti gone beyond ipe kéèyàn jẹ́ ajwa nìkan this is a miracle from God Almighty so eléyìí ó ti gone beyond pé kéèyàn ṣe kíni kéèyàn jẹ èso ajwa nìkan because lójú ogun Khaybar ni wọ́n ti fún ànábì ní ogun jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ and ó kú ní three years after then he was given poison you know, in the Ghazwa of Khaybar, Battle of Khaybar, and he died three years after what? Three years after that. Ọdún mẹ́ta lẹ́yìn gbà lànàbí ọ̀sọ́lámù ṣe kíni, lànàbí ọ̀sọ́lámù kú so eléyìí tẹ̀ tún ti ju wípé kí ẹ̀ ń jẹ èso ájò àlọ́ àwọn èèyàn olódo gan wà láì lásìm ọ̀rọ̀ rẹ̀ kà mọ́ pa mí lẹ́rìn ni tí mo bá wọ̀ ọ̀rọ̀ rẹ̀ ń gbà mí gbé ah, odò leléyìí sì fi hàn báyìí so ibo ibo ni rọ́wà wà ń bẹ̀ so kódà gan yẹ kó tiẹ̀ tún gbàgbọ́ pé this is a messenger of God for him to be poisoned and he died three years after so fún pé wọ́n poison rẹ̀ lójú ogun Khaybar ó wá kú ní three years after kò kú ní at that moment so ohun tó dẹ̀ wà nínú translation of hadith tó kà tí àwa náà dẹ̀ mọ pure text ẹ̀ ní pé ẹni bá jẹ èso ajwa kì í ṣe auja tí wọ́n sọ o ẹni bá jẹ èso ajwa tìlú Madina so tó jẹ́ ìran kan nu làbídùn ìlú Madina ẹni bá jẹ méje rẹ̀ láàárọ̀ so àṣàṣì oníran bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá fògùn sínú oúnjẹ fún kò níran lọ́jọ́ yẹn so at that day ni the messenger of Allah ń sọ so, so kì í ṣe pé bóyá kò ní ìran fún kò ní ìran forever so kò ní ìran forever kọ́ ni the measure of Allah sọ nítorí ọjọ́ yẹn náà nàbí ọ̀sán àmú sọ pa that day ọjọ́ tẹ́nìyẹn jẹ nǹkan yẹn gangan nìkan yẹn ò ní ìṣẹ̀lẹ̀ sí so nǹkan tó jẹ yẹn yóò ṣoògùn ipe wọn fi oògùn sínú oúnjẹ fún tọ́ but no àìsíkẹ̀ èmi ní mẹ́sẹ̀gì fún gbogbo ẹ̀yin Christian pátápátá arágbáyé mo ti yanjú eléyìí fún ọ mo ní mẹ́sẹ̀gì fún gbogbo ẹ̀yin christian pátápátá lágbàáyé gbogbo christian àgbáyé ni mo ní mẹ́sẹ̀gì fún so mo fẹ́ wo bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ nínú jésù sí mo fẹ́ wo bẹ́ẹ̀ ṣe gba ọ̀rọ̀ jésù gbọ́ sí mo ní nǹkan kan tí ń fún yín lẹ́bùn ní ìsìn látinú bíbélì látinú gospel of mark eh, látinú gospel of mark chapter sixteen látinú kíni gospel of mark chapter sixteen verse seventeen nǹkan kan bẹ tí mo fẹ́ fún ẹ gẹ́gẹ́ bí ẹni tó nígbàgbọ́ nínú jésù tó ń sì kọ́ kalẹ̀ sínú bíbélì ìpẹ̀yìn ọmọlẹ́yìn jésù ẹ̀ ṣe ká nílò tó bá nígbàgbọ́ nínú ẹ̀ ọmọ èmi ò ní bọ̀ sọ pé jésù òpùrọ̀ ni torí ànẹ́bì tèmi ni n gbọ́dọ̀ sọ́rú gbólóhùn yẹn tí mo bá rí lákọọ́lẹ̀ nínú bíbélì yín ipe wọ́n ní jésù ṣe báyìí èmi ò ní làmọ́lẹ̀ ń sọ pé bíbélì rẹ sọ pé jésù ṣe báyìí so nínú ẹ̀kọ́ táwa ní sáwọn ànẹ́bì ọlọ́run so ó yẹ ọba yìí sínú àyè síkẹ̀ àmọ́ ká ló bá gba bíbélì gbọ́ lóòótọ́ ní àìsíkẹ̀ tí ó ní bí mo ṣe jókòó yìí bí mo ṣe jókòó yìí mo ní ìgbàgbọ́ débi pé mo lè jẹ èso ajwa méje bí anabi ọ̀sálàmù ṣe sọ láàárọ̀ ẹnikẹ́ni tó bá lóhùn fún fẹ́ challenge mi lórí pé òun ó gbé poison fún mi jẹ lẹ́yìn ìgbà tí mo bá jẹ èso ajwa méje tán ìgbàgbọ́ mi lè débi pé mo lè jẹ mo dẹ̀ lè jẹ oògùn náà lẹ́yìn ìgbà tí mo bá ṣe kíni tí tí mo bá jẹ èso ajwa tán so níbi tí ìgbàgbọ́ mi dé lórí ohun táwọn ẹbí ọ̀sálàmù gbé wá lórí ohun tí muhammadu gbé wá lórí ohun tí muhammadu wá ṣàlàyé fún aráyé i believe so much that when i eat seven ajwa so seven pairs of ajwa tí mo bá jẹ méje rẹ̀ èyíkéyìí oògùn tí wọ́n bá fi sínú oúnjẹ fún mi pé kí n jẹ mo nígbàgbọ́ pé kò lè ràn mí so gẹ́gẹ́ bí mùsùlùmí tí mo sì gbàgbọ́ bẹ́ẹ̀ so ìrẹ́nú àìsíkẹ̀ nínú bíbélì tó gbé dání nínú Gospel of Mark chapter sixteen láti verse fifteen so chapter sixteen láti verse seventeen sorry chapter sixteen láti verse seventeen wọ́n sọ pé Jésù sọ pé and these signs will accompany those who believe in my name and these signs will accompany those who believe in my name so those who believe In my name, they will drive out demons. They will speak in new languages. Noah Ezekiel àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ kó wá sọ èdè márùn ọ̀tọ̀ yàtọ̀ sí English jẹ́bọ́ mú English kan mo fẹ́ kó wá sọ èdè márùn-ún ọ̀tọ̀ yàtọ̀ sí English language yàtọ̀ sí Yorùbá mo fẹ́ kó wá sọ èdè márùn-ún five different language ó wà nù Bíbélì rẹ̀ ń bí i wọ́n ní lórúkọ jésù àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ wọ́n sọ oríṣiríṣi oníranran èdè ìwọ sì kílẹ̀mù wípé ọmọlẹ́yìn jésù ni ó nígbàgbọ́ nínú jésù ó sì wà lákọọ́lẹ̀ rẹ pé irú rẹ o gẹ́gẹ́ bó ṣe sọ pé o nígbàgbọ́ nínú jésù ipe ẹ sọ oníranran èdè different languages so nínú gospel of mark chapter sixteen verse seventeen so and these signs will accompany those who believe in my name they will drive out demons lórúkọ mi wọ́n lé àwọn ẹ̀mí burúkú jáde they will speak in new tongues lórúkọ mi wọ́n sọ oríṣiríṣi àwọn èdè wọ́n fi ahọ́n oríṣiríṣi wọ́n fi sọ̀rọ̀ so wọ́n fi àwọn oríṣiríṣi ahọ́n wọ́n fi sọ̀rọ̀ Noah Ezike without the help of Holy Spirit láláì rí ìkúnlọ́wọ́ Holy Spirit bí mo ṣe jókòó yìí ó mọ̀ pé ìwọ ní ìkúnlọ́wọ́ Holy Spirit bó ṣe sọ. So without the help of Holy Spirit bí mo ṣe jókòó yìí ń sọ èdè mẹ́wàá ọ̀tọ̀ tí è ṣe èdè abínibí mi tí è ṣe èdè Yorùbá tèmi bí mo ṣe ọ̀rá jókòó yìí as I'm sitting down here I will speak ten different languages without the help of Holy Spirit ń sọ Lárúbáwá one ń sọ Hebrew that is Hebrew language Jewish language two máa gbọ́ o ń sọ Hausa three ṣó ń gbọ́ mi tó <laughs> ti ń kà ó ń kà àbí ìsọ òyìnbó fọ́ máa gbọ́ o ìsọ òyìnbó fọ́ so bí ṣe máa sọ wọ́n nù fún ẹ ìrẹ́ Noah Ezike without the help of Holy Spirit so without the help of Holy Spirit but ìwọ tó ní help of Holy Spirit mo fẹ́ kó kàn wá bá mi sọ márùn nínú èdè ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ kalẹ̀ sínú bíbélì rẹ̀ èmi ò ní sọ pé Jésù parọ́ in need ẹ̀ so just for you to prove you believed in him kó fi púrúfù ipò onígbàgbọ́ nínú jésù gẹ́gẹ́ bọ́n ṣe kọ́kalẹ̀ sínú bíbélì pé jésù sọ òun ni mo ṣe fẹ́ kó wá ṣe just come and speak wá sọ èdè oríṣi márùn fún mi so èdè oríṣi márùn wá sọ fún mi èdè oríṣi márùn wá sọ fún mi wá ṣe kí ni so wá sọ èdè oríṣi márùn fún mi gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ nínú bíbélì rẹ̀ èmi ti sọ fún ẹ ìpele ńgbà tí mo bá jẹ ajwa tán méje tí mo bá jẹ ajwa méje tán ẹnikẹ́ni tó bá fi poison sínú oúnjẹ fún mi mo nígbàgbọ́ pé ajwa tí mo jẹ yóò ṣe oògùn rẹ̀ pẹ̀lú agbára ọlọ́run èmi nígbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí so gẹ́gẹ́ bí bíbélì tó dẹ̀ gbé dání wọ́n kọ síbẹ̀ pé jésù sọ pé in my name lórúkọ tòun that is lórúkọ jésù wọ́n sọ pé they will cast out demons wọ́n á lé àwọn ẹ̀mí burúkú jìnà so ẹ̀hẹ́n and they will speak in different tongues wọ́n á dẹ́ sọ̀rọ̀ they will speak in new tongues wọ́n á dẹ́ máa fi wọ́n á máa sọ̀rọ̀ wọ́n á máa sọ oríṣiríṣi èdè so wọ́n á máa sọ oríṣiríṣi èdè lẹ́nu they will pick up snakes with their hands bẹ́ẹ̀ dẹ̀ ni lórúkọ òun ọ wọ́n á mú ejò pẹ̀lú ọwọ́ wọn dákùnjẹ́ wájẹ́ ká lọ sí zoo jẹ́ ká lọ sí izu kó wá lọ mú ejò fún wa kán gbé sínú ibi tí cobra wà original cobra àbí kán gbé síbi tí mama snake ejò tó ń pè ní mamas so kán gbé síbi tó wà kó sì bá wa fọwọ́ mu ló wá tán ló wá parí lábàárí pé ah noah ezike mọ̀ nígbàgbọ́ nínú jésù fa ó mọ̀ gba jésù gbọ́ so ó mọ̀ gba jésù gbọ́ ó mọ̀ gba jésù gbọ́ so ẹ̀wọ̀n gba jésù gbọ́ ẹ̀wọ̀n gba jésù gbọ́ Noah Ezekiel kò wá tún tán síbẹ̀ wọ́n sọ wípé and when they drink deadly poison it will not hurt them at all wọ́n ní tí wọ́n bá ṣe kí ni wọ́n ní tí wọ́n bá mu poison tí wọ́n bá jẹ ìwọ kò ní ṣe kí ni kò ní affect wọn Noah Ezekiel lórí program wa yìí ń gba five hundred thousand naira fún lórí program wa yìí tó o bá lè mu poison gẹ́gẹ́ bó ṣe wà nínú bíbélì rẹ̀ <laughs> gẹ́gẹ́ bó ṣe wà nínú bíbélì rẹ̀ nínú gospel of mark chapter sixteen verse seventeen to eighteen ipe àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ nínú jésù wọ́n mu poison wọ́n jẹ ìwọ kò dẹ̀ ní affect wọn tó o bá lè jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ tó sọ fún wa pé o nínú jésù tó bá lè jẹ́ mo fi ọlọ́run bá mo fi búra á gba five hundred thousand naira fún lórí ètò wa yìí so oníbídẹ̀n ṣe kí ni bídẹ̀n bídẹ̀ àbáyá bídẹ̀ ló fẹ́ sọ oníbídẹ̀n oníbídẹ̀n <laughs> <laughs> ṣé bídẹ̀n ni wọ́n sọ ní bídẹ̀ ni kì í ṣe bídẹ̀n so ohun tó fẹ́ fi bí èbú náà ló mọ so ẹ. Eh? tọ́ ẹnìkan sọ pé one million naira fún ẹ tó bá lè mú inú bíbélì rẹ ló wà tó bá tó bẹ̀ wá mu poison fún wa kárì èmi ti sọ fún ọ mo nígbàgbọ́ pé tí mo bá jẹ ajwa méje láàárọ̀ èyíkéyìí poison oògùn téèyàn bá fún mi tí mo jẹ kò lè affect mi so kò lè ṣe kíni kò lè affect mi so ìwọ náà wá mu wá ṣe kíni wá mu wá mu poison so ìwọ náà wá ṣe kí ni wá mú poison rẹ̀ nínú bíbélì rẹ̀ yìí nínú gospel of mark chapter 16, verse 17, and these signs will accompany those who believe in my name they will drive out demons lórúkọ mi wọ́n lé àwọn ẹ̀mí òkùnkùn they will speak in new tongues wọ́n sọ oríṣiríṣi èdè they will pick up snakes with their hands So wọ́n ṣe kí ni wọ́n gbé ejò wọ́n mú ejò pẹ̀lú ọwọ́ wọn tí ó dẹ̀ ní ṣe wọ́n jàǹbá and when they drink deadly poison it will not hurt them at all nígbà tí wọ́n bá dẹ̀ jẹ ìwọ tí wọ́n ń jẹ oògùn kò ní ṣe kí ni kò ní affect wọn rárá àti rárá wàá mú sniper ní àìsíkẹ̀ wàá mú sniper so so àìsàn tó máa fi ń fọlé ẹ̀wẹ̀ ní àìsíkẹ̀ wàá mú tó bá gbàgbọ́ nù tí a kà yìí èmi ti sọ fún mi pé níta nẹ́bì sọ ohun èmi mùsùlùmí yìí gbàgbọ́ èmi yìí gbàgbọ́ <laughs> so èmi yìí mo gbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí so tó bá tó bẹ́ẹ̀ wá mú àìsà tó ń fi fọlé wẹ̀ fún wa kárì wá mú àìsà tó ń fi fọlé wẹ̀ káfọ̀ tí wọ́n máa ń sọ sínú ilé òun káfọ̀ so ọmọ káfọ̀ tí wọ́n máa ń jù sínú ilé nítorí àwọn èèrà nǹkan kan bẹ́ẹ̀ rún káfọ̀ jẹ káfọ̀ wá rún jẹ ká gbọ́ wá rún jẹ ká rí ẹ <laughs> so wá mu sniper wá mu jùúlẹ̀ wá mu ẹ ó gbẹ̀kú <laughs> ẹnu àìsíkẹ̀ so fúndélé yìí ká mọ ẹni tí ń sọ ẹni tí ń sọ òdodo láàrin ìwọ àti àwa àti clear irọ́ tó pa máa nẹ́bì àti kílẹ̀ irọ́ tó pamọ́ so nínú bíbélì rẹ̀ ó wá wà ń bẹ́ẹ̀ pé nǹkan báyìí o àwọn ẹni tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ gẹ́gẹ́ bó ṣe kílẹ̀ mú pé onígbàgbọ́ nínú jésù ni ọ́ ní tí wọ́n ń ṣe rè wá ṣe ká wò ká lè bá a fi verify nínú tá a lè fi verify ẹni tó nígbàgbọ́ nínú jésù nìyẹn o so nínú tá a lè fi verify ẹni tó nígbàgbọ́ nínú jésù nìyẹn nínú bíbélì rẹ o so ìwọ sì sọ pé ìwọ ló nígbàgbọ́ nínú jésù ó sọ pé wọ́n ọmọlẹ́yìn jésù tọ̀ jésù wá sọ pé ó mú ọ̀tá pìàpìà wá mú so ẹ̀rí nǹkan báyìí àbí ó ṣe bí ó wà ń bí jésù sọ pé wọ́n á mú èmi kọ́ mo sọ́nà ṣé o fẹ́ máa pe nǹkan yìí nírọ́ ni ṣé o fẹ́ máa pe nírọ́ ni wọ́n sọ pé jésù ló sọ ọ́ wọ́n ní jésù ló sọ nínú gospel of mark nínú gospel of mark chapter sixteen verse seventeen and these signs will accompany those who believe àwọn àmì yìí òun ni ó máa tẹ̀lé àwọn ẹni tí wọ́n gbàgbọ́ àwọn ẹni tí wọ́n gba ti jésù wọ́n ní jésù sọ pé in my name they will drive out demons lórúkọ òun jésù o wọ́n ṣe kí ni wọ́n lé ẹ̀mí òkùnkùn jìnnà ṣé noah ezekiel ò máa sọ pé òun lé ẹ̀mí òkùnkùn jìnnà ó di one so ó ṣe kí ni ó di one they will speak in new tongues ṣé nua ezika ò máa parọ́ pé òun speak in new tongues bí kò máa ṣe aṣakarababa elesele maka lóhoho aṣakarababa yeyeyeye maka lókolómó jandala gaga mabologo azadala badoho eléyìí kọ́ ni new tongues tí wọ́n ń sọ o èdè tó clear táwọn èèyàn gbọ́ ló sọ o. <laughs> kìí ṣe èdè eléyìn kọ́ o Noah Ezekiel so ohun rèé náà so ó sọ pé òun cast demon báyìí sìn àkọ́kọ́ nù nínú ọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì you will speak in different tongues you will speak in new tongues so ẹlẹ́ẹ̀kejì afẹ́kọ́ wá ṣe and then ẹlẹ́ẹ̀kẹta they will pick up serpent they will pick up snake and it will not harm them wọ́n fọwọ́ wọn mú wọ́n fọwọ́ wọn mú ejò wọ́n fọwọ́ wọn mú ejò láàyè báyìí kò dẹ̀ ní ṣe jàǹbá fún wọn jẹ́ ká lọ sí zoo já lọ sí zoo so jẹ́ ká lọ sí zoo lọ visit zoo kó wá mú ejò fún wa gẹ́gẹ́ bí ẹni tó nígbàgbọ́ nínú Jésù náà ìzìkẹ́ ká lè mọ̀ bóyá onígbàgbọ́ lóòótọ́ So, and lastly, they will drink deadly poison and it will not hurt them at all. Wọ́n mú poison bí sniper. Eh? so bí jẹ́ kó gbẹ <laughs> bí ẹ àìsà bí káfọ́ gbogbo rọ àwọn nǹkan yẹn wá mú wọn jẹ́ kò dẹ̀ ní dààmú wọn kò ní àfẹ́tì wọn wọn ní rí pírọ́blẹ́mù kankan bẹ́ẹ̀ n ti bẹnu bíbélì mo kà jáde ń parọ́ náà so ìyìn sì sọ pé jésù parọ́ kóhun kàn wá verify rẹ̀ fún wa ká lè mọ̀ bóyá ó nígbàgbọ́ nu jésù lóòótọ́ àbí kò ní ló bá parí náà ló bá parí náà ẹ́ ló bá parí kókàn wá mú fún wa n tó rọrùn ni so ìgbà mélòó la fi ń ra sniper fifty naira hundred naira ń bí tábà ti ra sniper fifty naira hundred naira ó ti mú kódà téèyàn bá ráyè gan téèyàn bá rí kerosene nǹkan kan bẹ́ẹ̀ èèyàn fi áàdì sniper lẹ́sẹ̀kẹsẹ̀ fún tó bá fẹ́ mú láti fi prove ẹ̀ fún wa so kerosene fifty naira kerosene hundred naira two hundred naira àti pápápá àti pèsè sniper so tó bá ṣe tán àti mú láti fi prove fún wa pé olùgbàgbọ́ lòun nu jésù ló bá parí tó ọ̀rọ̀ ìjà kọ́ kìí pé báyà sọ pé bóyá yó kìí ṣe pé bóyá sọ pé bóyá kó kú so akànfẹ́ mọ̀ bóyá ó bìlíìfù nínú jésù àbí kò bìlíìfù ló bá tán ló bá parí so ẹ má bínú ẹra kan àwọ òbu so àwọ mú àwọ òbu àṣìṣépè fún torí àwa fẹ́ kó mọ̀nà ni so <laughs> so fúndé eléyìí eléyìí ni èyí tí a ní fún Noah Ezekiel lónìí atọrọ lọ́wọ́ ọba <clears throat> àlékiọlá kó dákun kó mọ́ṣà ṣe àmàna rẹ̀ hmm, kó bá wa ṣe àmàna Noah Ezekiel kó bá wa tọ́ sọ́nà so inshallahul azim wa bi fadhil karim á fi àyè lẹ̀ fún àwọn ẹni fẹ́ pè wọlé láti já sí wípé ká pè so káwa náà wá dá sí ètò so ohun tá a bá dẹ̀ fẹ́ dá sí lórí ohun tá a ti sọ ni lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni ohun tá bá fẹ́ dá sí so ohun tá a bá sì fẹ́ mú fi ṣẹ̀rí o gbọ́dọ̀ ká jáde ìfẹ́ máa gbọ́ wọ́n pé wọ́n pé wọ́n pé ń bí o àwọn máa sọ wọ́n pé wọ́n pé ń bí ó yé báyìí nìsín so àṣìráyè ká máa fi ìlàkà àwọn èèyàn ṣeré. Ni ibi báyìí ń tiwa so àtọ̀rọ̀lọ́wọ́ lọ́ba rẹ̀dà kó mọ́ṣá gbà ní ìjọsìn fún wa so shalol azim mo ń bọ̀ ọ̀nà mo fẹ́ pléèsì nọ́mbà yẹn nù ah, ẹ sì fẹ́ sọ́díjà wo sọ́díjà wa kàn sọ fún àìsíkẹ́ ni ipe báyìí báyìí báyìí tó bá yá sí pé báyìí báyìí so. ẹni ní tó bá tó kó wá sí nàìjíríà nàìjíríà mo wà báyìí èmi ò lọ́bi kankan wàláì nàìjíríà mo wà fa kò síbi àkàtẹ́ mi ń lọ lásìkò yìí nàìjíríà mi wà nàìjíríà ni mo wà náà àmì nàìjíríà so nàìjíríà mo ń gbé báyìí ọmọ nàìjíríà ni mi so nàìjíríà mo dẹ̀ wà so nàìjíríà mo wà. bó o ṣe jọmọ nàìjíríà náà lèmi náà jọmọ nàìjíríà ẹnìkan ò lágbára lórí ẹnìkan nù nàìjíríà so àjọ <laughs> ní ìwọ ní gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà nù nàìjíríà yìí ó yọ báyìí sìn mm, nàìjíríà mo wà yìí ó yé báyìí so. fẹ́ni tó bá fẹ́ pè wọlé o fún contribution call 0244 Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sheikh Aliyakin Adamun Lawa ya tàwa bá. Amin. Àtẹ̀yìnà. Bẹ́lá jẹ́ àrí pẹ́ lórí dáadáa. Amin. A tún ní ìdírú yìí sí ibà ìdẹ́pẹ́ wọn pọ̀ gan-an tẹ́ wọn máa dáhùn yàn lẹ́kọ̀ọ́. Ìgbàsílẹ̀ ìdẹ́tú sọ ilé ìdẹ́tú máa sọ lágbèsè pẹ̀lẹ́ sọ́ọ̀sì kò ń ṣọ̀rọ̀ méjì kò ṣe mẹ́ta o aláhàgbà ẹ̀ẹ́ ọlọ́ba dúró tì mí kó ti jẹ́ kẹtù wúlò kó má jù bẹ́ẹ̀ lọ. ṣé nǹkan tẹ sọ yẹn ṣé lóòótọ́ ni that is gidi fẹ́ sọ náà ẹ jẹ́ kó bá ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún ní wàá ní ti ìbùrù yẹn dọ̀tí ẹ̀kọ́ sọ ìbùrù fún kó bá lè mọ̀ pé. ṣó lè gbọ́ ni èdè èdè bíbélì rẹ̀ ni kò mọ̀ náà tábà ní kó ka verse tábà bíbélì kan fún wa ń sìn nínú hebrew kò lè kà á náà nínú èdè nínú jewish language so kò ah, ah, ẹ wo orí kan bẹ́ẹ̀ kọ́lẹ̀ wá bá dúró sí i o kọ́lẹ̀ wá gbèjì challenge tẹ fún ìsìn challenge sí wa because sẹ́rí ó náà ṣe ẹ̀dá fún ọgọ́dún jẹ́ kí múni wá tún ga nígbàtẹ̀sọ yìí sì náà ó ní ó ní máa kan náà ní UK nígbà kan dẹ́pọ̀ náà ṣe tó dẹ̀ escape through nípa pé ẹ̀mọ̀ kí mọ́nì ló máa ga kí ọ̀tún sọ pé vacuum fún ẹ̀jẹ̀ poison nípa pé kọ́tánà bí àwọn ọmọ sàrànsàrà sọ so kọ́lọ̀ bá a dúró tì yín bó ṣe gbọ́dọ̀ lélẹ̀ lélẹ̀ ṣe irú challenge yẹn àwọn ẹ̀dẹ̀ ti ṣe dọ́gbì pass bọ̀ ẹni tó kọ̀ ẹ̀ bá bẹ̀ ẹni tí ẹni tí mọ́ọ̀nì ẹ̀ bá ga ni so irú kí ló gbẹ náà sì wó à ń sìn bó ṣe máa lọ bá a mú ejò lásán tó wàá <laughs> tó wàá jẹ poison náà challenge yẹn kọ́sọ́kọ́ wà fún one million èmi náà ní fifty tó ti ní one point five thousand bó ṣe wà ẹ̀ tó bá lè jẹ poison. àbí kó da méjì kó méjì kọ́ bra sọ́dọ̀ gbọ́dọ̀ ṣẹ̀dá fún wa ni àdúrà dà máa ṣe fún mi because irú òun náà sẹ́kù ṣe náà nìkan tẹ̀lé yẹn tọ́nà bá ṣe tó bá lè gbà Islam because òdodo máa wọ̀n sí táwọn èèyàn bá ń ka nǹkan bẹ́ẹ̀ tó ń wọ nùsùlám tó ń ka nǹkan nùsùlám létà wọn máa rí òdodo because tó sọ pé Jésù lọ́lọ́run ẹ̀ Jésù ń ṣọlọ́run Jésù kan sọ pé Ọlọ́run yàtọ̀ sóhun òun ìránṣẹ́ lòun bí wọ́n ń gbọ́ pé ìgbà tí jésù wà lórí tó ti sọ nínú báíbù wọ́n nígbà tí jésù alayhisalatu because ànábì wa ni wọ́n nígbà tó tó wà ní ojú orí òkè níbi tó kàn mọ́ irọ́ náà kan so wọ́n ní pé jésù gangan ń pe ó ń pe ọlọ́run ó ń pe kíní kan léde kan tó ń sọ ń gbàgbé sàmọ́ kíní kan tó máa ń sọ gbọ́n ló pè. ẹ láì ẹ láì láì máa sọ bá tani ẹ ẹ o ti yẹ ìta ló ń bá sọ̀rọ̀ ìbọn náà ló ń pè tí mm. ọlọ́run lè rẹ́ gbogbo aná máa pè. so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tó bá wà ń bẹ̀ kó gbé bá à ń bẹ̀sìn wọn jẹ à ń pè wọn lójú ọ̀nà ni Jesus time Jesus ti lọ Muslim Jesus ó believe in one man one one God so ilé táwọn wá sọ pé Trinity sìn ilé màá ṣe ẹni àrò wọ́n ti wọ́n ti gbé kóró ti kúrò wò ní gbẹ̀ṣẹ̀ mọ́ lórí ẹ̀ kọ́lọ́n ṣe ara fún wa kọ́lọ́n jẹ́ pẹ́ fún wa sheik i appreciate yín. naam jazakumullahu khairan ẹni èyí ni eléyìí ni ó yẹ kí wọ́n mú ẹ wá sí ìlú èkó wá sí ìlú èkó federal tí wọn ò bá mú ẹ. tí wọn bá mú ẹ mò ń bọ̀ wá sí kò lọ́wọ́ lọ́sẹ̀ tí ń bọ̀ inshallah. mò ń bọ̀ wá sí kò lọ́sẹ̀ tí ń bọ̀ inshallah. naam salaam alaikum wa aleykum salaam rahmatulahi wa barakatu. ẹ mo fẹ́ ṣàfikún kọ́mẹ̀ntì ẹnìkan lára àwọn tó kọ́mẹ̀ntì ni. ó ní pé ànábì pé ó pààyàn pé èèyàn mélòó ni jésù pa. mo kàn fẹ́ fi àdìmọ́ ni wípé jesus was a prophet of allah nígbà ayé ẹ̀ one thing tó yẹ kán mọ̀ ni pé ó àndẹ́ àwa mùsùlùmí náà lè mú ẹ̀kọ́ díẹ̀ lára ẹ̀ jésù kì í ṣe leader fún àwọn èèyàn kò dẹ̀ kí ṣe rúlà gbogbo àwọn ànábì tó ń jẹ́ rúlà during their lifetime duty wọn ni láti protect àwọn èèyàn wọn tí wọ́n bá fẹ́ kógun jà wọ́n gbogbo ogun tànàbí dẹ̀ jà according to bẹ́ẹ̀ yìí ṣe kì í ṣe sọ pé defensive war ni kò ṣe pé bóyá òun ló kógun lọ bá àwọn èèyàn and then téèyàn bá dẹ̀ jagun definitely èèyàn láti kú èèyàn láti dé and then duty ẹni tó jó lórí ni láti defend ẹ̀rìn eh, àwọn ọmọ tó jẹ́ lẹ́yìn ẹ̀ ìlógun tànà bí jà téèyàn bá jagun dandan ni kéèyàn kú ń bẹ̀ ọlọ́run ló pa láṣẹ lẹ́yìn àbá bí ìmọ̀ bí a mo ṣe mistake o ẹ lè correct mi láàrin ọbẹ̀ nǹkan tí mi máa ń gbọ́ tá máa ń sọ ni o so àárín yẹn mo fẹ́ kẹ́ ẹ bá tún elaborate fún àwọn tó ń comment and then fún àwa mùsùlùmí náà ká tún gbọ́ àárín yẹn yé dáadáa. salamu alaykum rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. so tó <clears throat> ń bẹ̀ ni pé kò sínú àwọn òjíṣẹ́ kò dẹ̀ sínú àwọn ànábì tọ́lọ́run bá rán àbí kò sínú àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá rán àfikún wá sí pé kí wọ́n lọ́ta tó le gan-an so àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá rán kò sí ìkànnì wọn báyìí tí ò ní ọ̀tá tó lágbára so bẹ́ẹ̀ dẹ̀ ni táwọn ọ̀tá ò gbógun tì so táwọn ọ̀tá bá dẹ̀ gbógun tì òjíṣẹ́ kan definitely kò ní káwọ́ gbéra <laughs> so nínú ohun tí ó lẹ́tọ̀ọ́ ni pé kò ní káwọ́ gbéra ó gbọ́dọ̀ protect ẹ̀sìn ọlọ́run bá kó dẹ̀ protect àwọn ẹni tí so tí wọ́n gbódòdó dá nípa pọ̀ pẹ̀lú òun so ohun tó wà ń bẹ nìyẹn so anabi isa alayhi salam òjíṣẹ́ ọlọ́run ọba ni tóun gan náà wá ṣe kíni tó wá jíṣẹ́ fáwọn èèyàn so tó dẹ̀ wá ṣàlàyé so tóun náà wá ṣàlàyé ẹ̀yà ìsìláàmù fáwọn èèyàn so gẹ́gẹ́ bí àwọn òjíṣẹ́ ọ̀kan ti gba wájú ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tí òjíṣẹ́ kan dẹ̀ gbẹ̀yìn wọn náà ti ń ṣànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam so bẹ́ẹ̀ náà definitely wọ́n gbógun tì wọ́n so bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n fẹ́ wọ́n fẹ́ protect ẹ̀sìn ọlọ́run ọba so kí wọ́n lọ́ọ́ bá ẹ̀dá kó má ṣáà ṣe dáadáa fún wa so ẹni tó bá fẹ́ pè wọlé o nọ́mbà bẹ́ẹ̀nbẹ́ yẹn a ti pléèsì nọ́mbà síbẹ̀ ẹni tó bá fẹ́ pè wọlé nọ́mbà wà ń bẹ̀ <clears throat> a ti pléèsì nọ́mbà síbẹ̀. tòótọ́yìb adásù pé pẹ̀lú àṣà lọ́bàrẹ́dà ibà ilá parí ẹsẹ̀ ilé yìí sí inshallah al-azim àtọ̀rọ̀lọ́wọ́ allahu subhanahu wa ta'ala kó máa ṣá ṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni kí ó fi ẹsẹ̀ nìkan kan wa but ká tó lọ ọ̀rọ̀ mi ń bẹ tí gbàtásìkò ṣì wà ń lẹ̀ mo rí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí albarizi sọ so ó wù mí kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn but ọlá pé àsìkò so but ńgbà tásìkò wà báyìí ẹja fi àsìkò yìí sọ̀rọ̀ Albaariz yẹn so ìkànnà àwọn ọmọ Ìlọrin so tí gbogbo wa mọ̀ yẹn so ẹnìkan ti pè. wa alaikum salaam wa rahmatulahi wa barakatuh kú ẹkú ètò látàárọ̀ Ọlọ́run jàre yín pẹ́. ọ̀rẹ́ náà tẹ̀yìn náà. èmi ò ní kan ti fẹ́ sọ ẹ sọ fún àwọn kíkù yìí nǹkan tí mi fẹ́ sọ ẹnì kan máa bí tó bá mọ̀ pé nǹkan tó ń gbé dání òótọ́ ni wọn ò nídìí láti máa bú e. ṣe wọn ò nídìí láti máa bú ìbú tó bá yẹ kó òótọ́ lọ gbé dání tó bá bú àlùkùránì sìn bá àlùkùránì ṣe báyìí mo ní nǹkan tí màá fi back ẹ̀ up mo ní evidence tí màá fi back ẹ̀ up àwọn tó bá sọ pé nǹkan tó ń gbé dání nǹkan yìí kíní kò right wọn máa bú èébú ni ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣọ̀rọ̀ ìjà tó bá jẹ́wọ́ ní evidence lọ́wọ́ kán kó jáde ànábì àmọ́mọ́ sọ sọ pé ní ẹ̀rí lọ́wọ́ kán kó wọn jáde wá àlùkùránì sọ ọlọ́ọ̀gọ́ ni bẹ́ẹ̀ nẹ́tíwọ̀kì wọn ò dá nìyẹn. network tó tọ́yìb so ọ̀rọ̀ tí albarizi sọ yìí ọ̀rọ̀ kan ni tó yá sí pé gbogbo agbọ́dọ̀ jọ wòye sí pẹ̀lú albarizi. So, so ìkan náà àwọn kọ̀dìríyà ilẹ̀ yorùbá so tó dẹ̀ já sí wípé ọ̀rọ̀ náà ó wà nú àwọn tí so tí àwa náà ti mú ẹnu bà tẹ́lẹ̀ pé ká ní wọ́n fẹ́ ṣe déédéé tó bá fẹ́ ti ọwọ́ ẹ̀sìn bọ́ fún èyí ọ̀tá ọlọ́run ọba tí ń bẹ ní àtìmọ́lé tọ̀ àtọ̀rọ̀lọ́wọ́ ọlọ́run ọba kó dákun tọ́ sọ́nà so kó mọ̀ àtọ́ sọ́nà lásán kó jẹ́ kó tọ́ yà iṣẹ́ rẹ̀ tó ti ṣe ìyà jàǹbá tó ti ṣe kó jẹ́ kó tọ́ wò so <laughs> tọ́ Albarizi zina wa sọ ọ̀rọ̀ àwọn tí a ti sọ sẹ́yìn pé tọ́ àwọn àfáà kan bẹ tó yẹ kí wọ́n mú àwọn àfáà kan bẹ tó yẹ ká so káwọn mùsùlùmí kí wọ́n mú nítorí wọ́n ń ba ìsìláàmù jẹ́ pẹ̀lú ohun tí wọ́n ń polówó tí wọ́n sì ń fọ́nká do Albarizi zina ti fìgbà kan ṣe àwọn nǹkan yẹn àmọ́ bóyá ó ti túbá ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ń sọ̀rọ̀ yìí so lọ́jọ́ tó ń sọ so, so uh, ẹ jẹ́ ká play rẹ̀ ká gbọ́. tó bá tiẹ̀ yẹ ìlú mi kò yẹ Ìlọrin ẹ jẹ́ calm down ọ̀dọ́ ẹ dàgbọ́ ẹ dàgbọ́ ẹ jẹ́ calm down ẹ jọ gbogbo nǹkan tó dání yìí náà sì ń jẹ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ṣe là ń dábàá lọ́wọ́ nísìnyí àti ìṣẹ̀tàn yìí nísìnyí kí ni àwọn ẹ̀yìn wa yàtọ̀ ní sí. n sẹ̀sì làbá mi. ṣé rí àwọn ọba mi sì kùtù ẹ̀ka kú táńkọ́ lọ́hùn níbi tó àbí kí ó kọ́ ẹ̀ táńkọ́ lọ́hùn. ó yẹ káwọn ọ̀rẹ́ sàwọn àbá mi kú táńkọ́ lọ́hùn mi. àyà kún là káwọn náà lè rojọ́ tó bá kọ ilé àwọn bàbá wa lẹ́fẹ́ bàjẹ́ ìyálà ìyá oníṣẹ̀ṣẹ̀ wo ló tó bẹ́ẹ̀ tí ó fèsì àwọn àfọ àgbà wọn ṣé ogun gẹ́gẹ́ la ń jà nísìnyí ẹ ló ń ogun táwọn bàbá yẹn jà ní. Ah, àwọn tá ní ogun tó kàn fọ́ọ̀mù gẹ́gẹ́ àwọn tí wọ́n fọwọ́ gba igi tí ó sì wọ́wé ah, àwọn tó mú ẹ̀jẹ̀ yẹn lóòjẹ́ ṣé nígbà tó di pé sẹ́ńkó sì ń gba ẹran kì í gba ẹran gbà wọn yóò máa yan bọ́ ni. àyàbọ̀ ńlá. èèyàn gẹ́gẹ́ náà dún ní níbi àwọn bàbá yẹn lè dé wọ́n jẹ kẹ́kẹ́ àwọn. kí ló kù táwọn fi bá wọn jà mọ́. pẹ̀lú tíra. pẹ̀lú. tó àwọn nínú àwọn ọ̀rọ̀ tí Albaris sọ yìí náà àwọn òdodo kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó sì dá sí pé kò bá ìsìláàmù nǹkan mu torí à ń gbọ́ pẹ̀lú tíra gan-an bẹ́ẹ̀ so àwọn ò mọ tíra so mímọ̀ tá a sì sọ pé àmọ́ tíra kìí ṣe mímọ̀ tí pé bọ́yá àmọ́ tẹ́ ń pè ní tíra ọ àbí àwọn náà fojú bá rí o mímọ̀ yìí pé àmọ́ mọ fi ń kún ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ni torí àwa náà mọ tíra sì ké kìí ṣe tíra kọ́ídà àbí àwọn tíra kéwo à ń àwọn àṣírí tó yá sí ni wọ́n kó sínú ẹ̀ àwa náà ṣe kí ni náà mọ àwọn yẹn lápá kan. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. naam. yes sir. ah mo gbọ́ mo ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ sẹ́yìn sá. naam. mo wá fẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kékeré kan. ó wá lè jẹ́ mọ́ bíi questions. okay. mo believe pẹ̀lú ìwọ̀nba ìrìn àjò tí mo rìn. naam. Um àwọn kan rìn jù mí lọ. wọ́n ti wọ́n bá ìrìn àjò tí mo rìn mo rí i pé ìlú kọ̀ọ̀kan ni mo fi ọlọ́run fún lẹ́bùn agbára tiẹ̀. ok. <clears throat> tí ìlú kọ̀ọ̀kan ń lò. àwọn ọlọ́run fáwọn kan lẹ́bùn pé ọkọ̀ o you are using one good in technologies. okay technology zoom yẹn ni wọ́n fi ń ṣe bọ́ọ̀mù. ok. lọ́ fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. ok. àwọn kan wà tó jẹ́ pé ẹ̀bùn tọ́lọ̀ ń fún wọn lórí ìwòsàn lọ́lọ́run fún wọn lẹ́bùn sí jù. ok. tó jẹ́ pé wọ́n lè mú ewé àti egbò kan so papọ̀ ó dẹ̀ máa cure a lot of diseases. ok. bí ọlọ́run ṣe pín kiri nìyẹn nílẹ̀ yorùbá mo discover yìí pé kì í ṣe ilẹ̀ yorùbá ó ní islam ti bẹ̀rẹ̀ kì í ṣe ilẹ̀ yorùbá ó ní quran ti náà ti kọ quran but nílẹ̀ yorùbá náà náà náà fáwa náà láwọn ẹ̀bùn kan. okay. ló jẹ́ pé kẹ́sìn tó dé àwọn ẹ̀bùn yẹn wà tí àwọn bàbá yẹn ń lò tọ́lọ̀ fún wọn. okay. ẹyọ kan ni màá sọ fún yín nínú àwọn ẹ̀bùn yẹn wọn àròyìn fún mi ìlú kan wà tó fẹ́ẹ́ lè jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti bí mi. ẹnìkan ṣoṣo ló ló sọ gbogbo ìlú yẹn olè ò sì jà nílùú yẹn rí olè tó bá wọ ìlú yẹn á gbálẹ̀ sílẹ̀ àfimọ́ ni. ẹni tí mo dẹ̀ ń sọ yìí àfáà táwa mọ̀ wọ́n sí gbàgbé àfáà ni wọ́n gbogbo àwọn ẹ̀bùn tọ́lọ́run fúnlẹ̀ yorùbá ọlọ́run fúnlẹ̀ yorùbá náà láwọn ẹ̀bùn ìwòsàn bí àgbógbà àgbójẹ̀dí oríṣiríṣi àrùn ọlọ́run fún yorùbá láwọn ẹ̀bùn yẹn. kéèyàn wá kó wá dayé òde òní yìí kéèyàn wá jẹ́ àfà kó jẹ́ bóyá lọ sílé kéwú ẹ̀kọ́ ni kéèyàn lọ ní kéwú gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lọ sí yunifásitì lọ kẹ́kọ̀ọ́ mẹ́tírín lọ́kọ̀kẹ́ engineer lọ́kọ̀kọ́ business admin nǹkan kan bẹ́yẹn ẹ̀kọ́ náà ní kéwú tó jẹ́ pé gbogbo kọ́sìsì yìí ló wà nínú ẹ̀. Now àwọn environment wa nìyí tábàwá jọ́nà kéwú la gbà lọ sí chemistry tàbọ̀nà kéwú la gbà lọ sí geography tàbọ̀nà kéwú la gbà lọ sí medicine nísìnyìí lágbègbè ibi tá a wá ti kéwú yẹn tó jẹ́ Nàìjíríà definitely nílànà kéwú yẹn certificate yẹn ò lè ṣe kí ni kò lè ṣiṣẹ́ lọ́dọ̀ wa àdẹ̀rí ah, institute kan tàbí iléeṣẹ́ kan tí gbé kalẹ̀ tá a lè ti lo sàtífíkèétì kéwú tá a fi gba professor tá a fi gba wá tá a fi gbẹ̀yìn tá a bá fi western education tá a bá fi kàn. náà tábàárà àwọn àfa kan tó jẹ́ pé wọ́n wá fi ti ìbílẹ̀ bóyá ọ̀nà ìwòsàn wọ́n wá fi ókéwú tí wọ́n kà ó wá jẹ́ bí dàgbà tí wọ́n ń ṣèwòsàn fún wọn. gẹ́gẹ́ bí mo ṣe understand this meaning sí yìí dẹ́míbìlì bí ìgbà tí wọ́n ti di kèfèrí bí ìkèfèrí ni bẹ́yìn ṣe ń pè wọ́n bí wọ́n ti ń ṣẹbọ mọ́ náà torí pé ìlànà tí wọ́n ń gbà láti fi ṣe ìwòsàn ní o tàbí láti fi kẹ́kọ̀ọ́ ní o tàbí láti fi ṣe àwọn nǹkan kan ní o náà nísìnyí ẹ jẹ́ fún yín ní ẹ̀sánpù kan wọ́n pe àfa kan ní ajáde wọn kèfèrí nílùú Ìbàdàn. Ajagun Kèfèrí yìí ó ja ó ja àwọn ogun kan nínú Islam tó fèsì àwọn kèfèrí ìlú Ìbàdàn ó lè ṣẹ́gun wọn. lẹ́nu rí ìgbà tí wọ́n ń ṣàlàyé nísìnyí irú Ajagun Kèfèrí yẹn ń sìn ní bàbá yẹn ti kú gbogbo nǹkan tí nìkan tẹ́ wú tá ní ká wo kí sẹ́ẹ̀dì bàbá yẹn sìn yìí lẹ́yìn tí ń ṣàlàyé fún wa sìn yìí bí ìyá tí bàbá yẹn kú kèfèrí ló ṣe rí náà pẹ̀lú gbogbo nǹkan tí mo wá sọ̀kalẹ̀ nísìnyí náà nísìnyí ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa nínú Islam nísìnyí tí kèfèrí bá gbógun ti àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá lè níyì kí ni ẹ̀yin fẹ́ ká ti gbógun tì wọ́n ogun àdá ń bẹ ogun ọ̀kọ́ ń bẹ ogun ogun nǹkan ń bẹ ogun àṣírí wà tí yóò bá ní táwọn wọn kèbèrè ní lọ́wọ́ náà ogun wo làwa fẹ́ fi gbogbo tí wọ́n sìn yìí ni tó bá yẹ pé ẹ̀sọ́ tẹ̀ gbogbo tiwa tó tiẹ̀ jẹ́ bá tún fi ta fèsì ara wa lójú fèjì kí ni kàtí mùsùlùmí tí Islam fẹ́ gbogbo tiwa because gbogbo ọ̀nà tí Islam lè gbà gbogbo ti kèbèrè because kẹ́sẹ̀ ti fẹ́ play yìí bàbá yẹn ń sọ wípé àwọn bàbá wa àwọn bàbá wa nínú Islam wọ́n tà àwọn kèfèrí jà wọ́n jẹ́ ìṣẹ́gun wọn ẹni ń sọ pé nínú ẹ̀ náà ní pé bí ìgbà tí wọ́n ń gbé ìgbà tí àlìjọ̀nù kínní kankan kan lóyè náà nísìnyí tó pàtì ẹ̀ wá di battlefield táwa jọ wà lórí field tá a fẹ́ gbogbo tira wá sìn definitely ìbọn ṣẹjà gbogbo ẹ̀yọ̀ rẹ̀ bọ́ọ̀lù akọ̀tẹ́ sílẹ̀ pé ẹ̀sìn lágbọ́dá kí ni Islam fẹ́ lò torí gbogbo ọ̀nà tẹ́ ń gbà pé yẹn so tẹ́ ń sọ sí ni pé gbogbo ọ̀nà tí Islam tún lè lò ní ìlànà pé Islam ń mọ tíra wọn àti rí ìgbẹ́ nínú tíra nínú Kọ̀ọ̀hán nísìnyí níbẹ̀ tí ń sọ kó àṣẹ ìsàlẹ̀ bọ́ ìyẹn ni mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa. thank you sir. tọ́yì ẹ má wá tì lọ o ṣé ń gbọ́ mi. mo wà pẹ̀lú tọ́yì tí mo bá wo béèrè tẹ béèrè so àtọ̀rọ̀ tẹ sọ kalẹ̀ ẹ̀ ń sọ pé gbogbo ìlú ló ní ìṣe tiẹ̀ <coughs> so ìṣe wọn náà nìyẹn so ìṣe náà nìyẹn so gbogbo ìlú ló ní ìṣe tiẹ̀ wọ́n ṣe máa ń ṣe ń bẹ́ẹ̀ so nǹkan tí wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tọ́yì ẹ sì mú àwọn àpèjúwe wá bóyá bí àwọn oògùn tí wọ́n ń ṣe àti àwọn oògùn ìwòsàn ìlú mi ọlọ́run fún wọn ní ìmọ̀ pé kí wọ́n mọ oògùn ìwòsàn nǹkan nǹkan báyẹn so mo á fẹ́ clear nǹkan kan so ṣe rí kò sí ìlú náà lórílẹ̀ ayé tí wọ́n ní àwọn tí wọ́n ní mọ̀ ń pa oògùn ìwòsàn a mọ̀ jura wa lọ gẹ́gẹ́ bó yẹ sí wípé anabi sallallahu alayhi wa ó sọ pé gbogbo àìsàn so gbogbo àárẹ̀ òun ló lóògùn so alimaha man alimaha wa jahilaha man jahilaha ẹni tó mọ̀ ló mọ̀ ẹni tí ò mọ̀ ni ò mọ̀ aw alimahu man alimahu wa jahilahu man jahilahu ẹni tó mọ̀ ló mọ̀ ẹni tí ò mọ̀ ni ò mọ̀ so kúrẹ́ mi tí mo jókòó mi báyìí gan ó yẹ ṣe kó yá sí pé àárẹ̀ kan lè máa dààmú wọn nílùú China kó já sí wípé tí wọ́n bá rìn rìn rìn rìn rìn rìn ó yẹ ṣe kó yá sí pé ọ̀dọ̀ mi náà wà ti padà rí pé ah mo tiẹ̀ ṣé pé mo tiẹ̀ mọ̀ ń pa àárẹ̀ tí ń ṣe ṣé mo mọ oògùn tó lè tó ṣe déédéé àárẹ̀ tí ń ṣe nìyí so ó lè rí bẹ́ẹ̀ so eléyìn àdámọ́ ọmọ ènìyàn ní tọ́lọ́ba ẹ̀dá ti dámọ́ gbogbo ọmọ ènìyàn tó dá ipe wọn aṣáàrẹ̀ kò sẹ́dá náà tọ́lọ́wọ́n bá dá tó jẹ́ ọmọ ènìyàn tí ò ní ṣáàrẹ̀ so hata anabi ọ̀sálàmù gánà ṣáàrẹ̀ so eléyìí ọ̀rọ̀ ọ̀tọ̀ ni tọ́ àwọn sọ̀rọ̀ nípa n tá a lè fi kojú àwọn ọ̀tá like n tá a lè fi bá àwọn ọ̀tá jà so àwọn ànábì ọlọ́run tí wọ́n ti gba wájú àtàwọn òjíṣẹ́ rẹ̀ ṣe rí ohun tí ó jẹ́ ìṣesí àwọn ilẹ̀ yorùbá tá a mọ̀ sí ìṣesí yorùbá kìí ṣe ìṣesí ẹ̀sìn so torí tá a bá ń sọ̀rọ̀ nípa ogun ó ní ìta ṣàlàyé ń bẹ pé ẹ̀sìn gba eléyìí wọlé ìyẹn tí ń ṣe ogun ìwòsàn but ohun tó jẹ́ ẹ̀sìn yorùbá gangan láti àárọ̀ ọjọ́ the religion of yorùbá so láti àárọ̀ ọjọ́ so ó jẹ́ ìṣesí àwọn ìran kọ̀ọ̀kan nínú àwọn ẹni tọ́lọ́wọ́n bá rán àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan sí pé kí wọ́n lọ jíṣẹ́ fún wọn so lápèjú anábíwa Ibrahim alayhi salam ọlọ́wọ́n bá rán sáwọn kan so ṣe ráwọn ẹni tọ́lọ́wọ́n bá rán anábí Ibrahim sí yẹn ṣe rí ṣèṣì wọn nílẹ̀ Yorùbá ìṣesí ẹ̀sìn Yorùbá òun náà níṣesí àwọn ẹni tọ́lọ́wọ́n bá rán anábí Ibrahim sí alayhi salam so wọ́n dẹ̀ gbógun ti anábí Ibrahim alayhi salam so wọ́n gbógun ta nabi ibrahim alayhi salam so wọ́n ṣoríṣiríṣi jàmbá fún hátà wọ́n jù síná so allọ́ba yẹ́ dáadẹ́ ṣọ́kú ń bẹ́ allọ́ba yẹ́ dáadẹ́ ṣàánú ẹ̀ àwọn ará makka ìgbàtà nabi ọ̀sọ́lẹ́mù dé ẹ̀sìn tí àwọn ìjọ annabi ibrahim àwọn ẹni tá lọ́ba yẹ́ dáná annabi ibrahim sí irú ẹ̀sìn tí wọ́n ṣe òun náà ni annabi ọ̀sọ́lẹ́mù tún bá ní inú ìlú maka lásìkò rẹ̀ táwọn ará maka ṣe táwọn ìdílé kùrẹ́ṣì ṣe kọ́ máa sin òòṣà kọ́ máa forí balẹ̀ fún nǹkan mi àtọ̀ sọ́lọ́hun kọ́ máa jọ́sìn fún nǹkan mi tọrọ lọ́wọ́ nǹkan mi òun tẹ́nìkan ò lè ṣe àfihàn lọ́ba rẹ̀dà so bẹ́ẹ̀ dẹ̀ ni kọ́ máa ṣe oògùn kọ́ máa sa oògùn gbogbo rán àwọn nǹkan bẹ́ẹ̀ so anáwó sọ́lámù dẹ̀ jíṣẹ́ fún wọn wọ́n sọ fún wọn pé kí sọ la ilaha illallah pé wọ́n jèrè wọ́n dẹ̀ gbógun ti sallallahu alaihi wasallam, hatta ń bẹ nínú wọn tó sà sí sallallahu alaihi wasallam, so to ìbéèrè táyà kan máa béèrè lọ́wọ́ ara wa ni pé a fẹ́ propagate islam bó la ṣe lè propagate islam so bó la ṣe lè propagate islam bó la nọ́bẹ̀ sọ́lámù ṣe propagate islam so nípa torí gun pé bọ́yá àwọn ọ̀tẹ́ẹ̀sìn wọ́n ń gbógun ti islam wọ́n ń ja islam lógun nǹkan kan bẹ́ẹ̀ so n táwọn Yorùbá ní lẹ́sìn láti àárọ̀ àná títí dòní yìí tí Yorùbá tá a mọ̀ lẹ́sìn Yorùbá òun náà lẹ̀sìn àwọn ará ìlú Maka so òun náà lẹ̀sìn àwọn ará ìlú Maka torí àwọn ará ìlú Maka náà àwọn náà lóògùn nígbà yẹn so àwọn náà ń sa oògùn nígbà yẹn àwọn náà ń ṣe oríṣiríṣi oògùn nígbà yẹn tọ́. So, ǹjẹ́ ànábì ọ̀sálàmù wá fi ohun tí ń bẹ nínú ìlànà àwọn ará Mákà ní ogun abẹnu gọ̀ngọ̀ tí ń bẹ lọ́wọ́ wọn ǹjẹ́ wá fi kojú wọn láti fi bá wọn jà kálá nítorí ẹbọ ni wọ́n ń ṣe so ìlànà mùsùlùmí sì gbọ́dọ̀ yàtọ̀ sí ìlànà ipe báwọn ṣe ń ṣe báwọn ṣe ń ṣe nù <laughs> tó jẹ́ ìlànà ẹbọ so ìlànà ipe ká gbàgbọ́ pé Ọlọ́run ọba nìkan lọ́lọ́run bẹ́ẹ̀ dẹ̀ ni òun ni gbogbo agbára ń bẹ lọ́wẹ̀ so òun dáná sọlọ́mù wá láti wá ṣàlàyé fún wọn nìyẹn káàdì máa ń ṣẹbọ pẹ̀lú Allahu subhanahu wa ta'ala ká má gbé ẹ̀tọ́ ọlọ́run bá lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala so tọ́ ẹ wá ní àwọn bàbá ńlẹ̀ Yorùbá yẹn ipe ogun ń bẹ tó yá sí pé wọ́n máa ń lò kódà àwọn àṣírí kan bẹ tó yá sí pé kódà gan wọ́n tún máa ń lò láti fi bá àwọn mùsùlùmí láti jà nǹkan kan bẹ́ẹ̀ so wàláhi alazim mo fi Allah bá ẹ̀dá mo fi búra so ìfi oògùn táwọn ẹlẹ́bọ ń ṣe láti fi sọ pé òun fẹ́ fi bá wọn jà kò lẹ́tọ̀ọ́ nínú Islam nítorí kìí ṣe ìlànà àwọn mùsùlùmí ni so kìí ṣe ìlànà àwọn ta ni ẹ ní sùúrù in interrupt yín nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ ṣáà kémi sọ̀rọ̀ yín fẹ́ kí n interrupt mi lópin ìgbà tí mi ti interrupt ẹ má interrupt mi so ìfi oògùn táwọn yorùbá ń ṣe lẹ́sìn torí nínú ẹ̀sìn àwọn yorùbá ni tí èsì ṣe ìsìláàmù tí àwọn ànábì ọlọ́run ọba tó ń ṣàlàyé fáwọn èèyàn so tí èsì ṣe ìsìláàmù tí ànábì ọlọ́run táwọn ànábì ọlọ́run ọba ṣàlàyé fáwọn èèyàn so ìsọ yìí pé èèyàn fẹ́ fi oògùn àti ìlànà táwọn ẹlẹ́bọ tí wọ́n fi ń ṣẹ̀sìn èèyàn fẹ́ fi bá wọn jà so ìsọ yìí pé èèyàn fẹ́ fi bá wọn jà kò tọ́ islam nítorí ẹbọ ní bẹ lọ́wọ́ wọn but láyà nábì sallallahu alaihi wasallam àsìkò ànábì àwọn kankan ń bẹ tó yá sí pé ó ti tọ́ka sí pé tí technology tí technology tí technology bá padà wà gan àyè yọlẹ̀ fún wa láti lò lápèjú láyà nábì tí bá ń lọ sójú ogun ànábì sallallahu a máa wọ aṣọ irin ó ní aṣọ irin tí máa ń wọ̀ lọ sójú ogun so ànábì sallallahu ní aṣọ irin aṣọ irin tí máa ń wọ̀ tó bá ti wọṣọ tán tí ń lọ sójú ogun ó ní aṣọ irin tí máa ń gbé wọ̀ sára so lónìí technology tí ó tún ti expand so technology ti gbòòrò so technology ti fẹ̀ so kò nídìí pé báyà a tún lọ sínú ẹbọ tó jẹ́ ìlànà àwọn tí Yorùbá táwọn fi ń ṣẹ̀sìn káwá sọ pé a fẹ́ mú fi bá wọn jà ń bẹ̀ <laughs> so there is technology tó bá yá sí pé ti pé bóyá bò láṣẹ lè bá wọn jà technology wà so ẹ̀ẹ́n eh, bẹ́ẹ̀ dẹ̀ ni nínú technology lónìí aeroplane ìbọn nǹkan kan bẹ́ẹ̀ so gbogbo ẹ ti wà lónìí gẹ́gbẹ́ ìjà sí pé láyà nẹ́bì ìdá ni wọ́n fi ń jà kọ́tíláàsì wọ́n fi ń jà gbogbo àwọn nǹkan yẹn swọ́ọ̀dì ni wọ́n fi ń jà àtàwọn aṣọ ni àtẹ̀sìn so nǹkan yẹn tún ti láàjì lónìí so tí irú nǹkan bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣẹlẹ̀ tọ́lọ́bà ẹ̀dá bá ṣàánú àwọn mùsùlùmí ibi tá a lè padà sí nìyẹn so ibi tá a lè padà sí nìyẹn torí ẹ má ti ẹ má ti ẹ má ti ẹ má ti béèrè question ẹ jẹ́ n sọ̀rọ̀ mi jálẹ̀ ẹ má interrupt gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ̀mí náà ẹ̀mí náà di ọ̀rọ̀ yín ẹ ṣáà jẹ́ kí n máa sọ̀rọ̀ mi kí n sọ̀rọ̀ mi débi tí mo fẹ́ sọ dé ẹ má wọ̀rì ẹ sọ̀rọ̀ yín so torí tó bá di pé bóyá àwọn kèfèrí nìsín wọ́n fẹ́ ja àwọn mùsùlùmí ẹ̀rákùn lórí kí ni àwọn kèfèrí fẹ́ ja àwọn mùsùlùmí lórí kí ni àwọn mùsùlùmí ó dẹ̀ fi kojú wọn ṣebí lórí pé àwọn kèfèrí wọn fẹ́ káwọn mùsùlùmí ṣe ìsìláàmù bọ́yìn ṣe kán ní bá àṣẹ́rí padà wá sí ojú ọ̀nà wọn ni so àwọn mùsùlùmí dẹ̀ fẹ́ protect ẹ̀sìn wọn láti ṣe kíni láti já sí pé káwọn máa ṣe kíni kí wọ́n máa dàbí wọn ṣé mùsùlùmí ó wá sọ pé òun fẹ́ lọ máa tọwọ́ bọ inú ìlànà àwọn Yorùbá òun náà fẹ́ lọ máa mú oògùn ọ̀fẹ́ láti já sí wípé kí <laughs> láti já sí wípé kóun náà máa dọ́fẹ́ mọ́ wọn lọ́wọ́ àbí kí wọ́n sáwọn ládàá kó máa wọlé <laughs> táṣọ irin sì wà so ìlànà ẹbọ lélẹ́yìn so táṣọ tó lómìgbà táṣọ irin bá ti wà kò ní ìdí gbogbo eléyìn mọ́ nítorí nínú ohun tí àwọn kèfèrí fẹ́ ja àwọn mùsùlùmí lórí pé kọ́ni padà máa wá ṣe nìyẹn so kọ́ni padà máa wá ṣe nìyẹn ó yé báyìí sìn tọ́ and again à ń sọ̀rọ̀ nípa ipe àwọn bàbá kan sa tíra nǹkan kan bẹ́ẹ̀ so tíra tí wọ́n sọ pé àwọn ń sà yẹn láti fi ja àwọn ẹlẹ́bọ tọ̀ ìpínlẹ̀ tíra ọ̀hún ibo ló wà nínú ẹ̀sìn kò sí fún so kò sí pínlẹ̀ fún tó bá wà nínú ẹ̀sìn àwọn sàbẹ̀ ànẹ́bí ó yẹ kí wọ́n gba wájú wa lórí ẹ̀ so tó bá wà nínú ẹ̀sìn ànẹ́bí gbọ́dọ̀ gba wájú wa lórí ẹ̀ ohun tá a bá ti pè lẹ́sìn tó bá ti jẹ́ tá bá sọ pé kí ní so téèyàn ó sì gbẹ̀san lórí rẹ̀ definitely ànẹ́bí gbọ́dọ̀ gba wájú wa lórí rẹ̀ anẹ́sọ́lẹ́mù gbọ́dọ̀ jọ́gà wa lórí ẹ̀ láti yá sí pé kó ṣe so bọ́n tó wà ń bẹ̀ ni pé àwọn mùsùlùmí wọn a máa ṣàdúà lójú ogun tálọ́bà ẹ̀dà tí ó sì gbàdún àwọn táyà pọ̀ lórí ẹ̀ tánẹ́sọ́lẹ́mù ṣe so alọ́bà ẹ̀dà sọ fún wọn nù Qur'anul Karim ipa nabi sallallahu alayhi wa sallam àtàwọn sàábẹ̀ rẹ̀ idh tastaghithuna rabbakum fastajaba lakum ìrẹ́ muhammadu rántí gbà tí wà àtàwọn sàábẹ̀ rẹ̀ tẹ́ ń tọrọ ọ̀nà lọ́wọ́ ba lójú ogun tó dẹ̀ dáyín lóhùn so anni mumiddukum so tálọ́bẹ̀ rà dẹ̀ sọ pé òun ó ṣe kí ni òun ràn yín lọ́wọ́ so pẹ̀lú àwọn màláíkà pẹ̀lú àwọn màláíkà tó yá sí pé wọ́n máa tò tẹ̀léra wọn sọ̀kalẹ̀ wá kún yín so àdúrà náà nẹ́bí sọ́dá mú ṣe lójú ogun so àdúrà náà sọ́dá mú ṣe lójú ogun àwọn sàábí wọ́n ṣàdúrà alọ́bẹ̀ rà dẹ̀ kún wọn lọ́wọ́ so bẹ́ẹ̀ dẹ̀ ni táwọn ẹlẹ́bọ tí wọ́n bá gbé lànà ẹbọ wọn wá bóyá ogun kan ni wọ́n gbé dání so abba aráwọn àpèjúwe tó pọ̀ nù Qur'anul Karim ta lè fi bògùn jẹ́ tó sì tọ́kàn wá sí ba ẹ̀ lólórí gẹ́gẹ́ bí mùsùlùmí tó nígbàgbọ́ pé ó lè rí yóò rí bẹ́ẹ̀ so alọ́bàáyẹ́dà sọ fún wa nípa nẹ́bì Musa ipa nẹ́bì Musa sọ fún àwọn èèyàn Fir'aun qala Musa ma jitum bihi sihir anẹ́bì Musa sọ pé òun tẹ́ mú wá yìí idán ni ogun ni ìlànà ẹbọ ni so inna Allaha sayubtilu ọlọ́run bó ba ogun yín jẹ́ so ọlọ́run bó yóò ṣe kí ni ọlọ́run bó bá ogun yín jẹ́ yóò bá gbogbo ẹ̀sìn yín ìlànà yín yóò bá jẹ́ so tí wọ́n bá sàṣìyàn gan àyà yìí ń bẹ́nu àwọn àyà tó rókìá àwọn àyà tá a máa fi ń ṣe rókìá fẹ́ni tí wọ́n sa oògùn sí tí ò ní dídì pé báyìí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ lọ́ máa wá ìtọ̀ fífọ̀ gbẹ so lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n sọ pé àwọn gbé ìlànà Yorùbá dání so fúndélé yìí tí wọ́n bá ń bóyá tíra talismanu ni àbí èyíkéyìí tíra nǹkan kan bẹ́ẹ̀ tí wọ́n ń sọ nǹkan kan báwọn àwọn ọmọ ní ìlànà àwọn mùsùlùmí so nínú àwọn tí ṣètánì pè kọ kalẹ̀ fáwọn èèyàn ni so tó yá sí pé tá a bá trace ẹ̀ gan ó ní trace lọ sí ayé ànábì suleiman aleyhisselam tí àwọn kan náà àwọn èṣù bèrèké tí wọ́n wá ń pè kọ fáwọn èèyàn láyé ànábì suleiman aleyhisselam ànábì suleiman ò sì gbàgbọ́ ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run bá wọ́n gbàgbọ́ lásìkò náà so kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú Islam ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì ní ó kókò aljẹ̀nú sínú lágbèjú ẹ̀tọ́ máa sọ fi ń pé kẹ́ máa sọ pé yá mahalada yá hílò allahu israfilu kìní kan àjíblí yá mika hílò àjíblí yá israfilu àjíblí yá jẹbarọ hílò so ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n ń pè ń bí <laughs> so ìrẹ́ jibrilu dámi ló ìran jibrilu gbà mí so ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n ń pè so àwọn aljẹ̀nú gan wọ́n tún máa ń pè wọ́n eh, malda yushu kọlda yushu hayrushu safurushu gbogbo àwọn okọ̀ yẹn okọ̀ àlìjẹnú ni so kìí ṣe okọ̀ ọlọ́run so tá bá ń sọ̀rọ̀ nípa okọ̀ ọlọ́run ìpínlẹ̀ rẹ̀ nínú Qur'anul Karim inú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam so nínú Qur'anul Karim nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó tógun bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá báyìí ń sìn tádẹ̀ ń tọrọ pé lọ́bàá ẹ̀dà kó má jẹ́ ká rógun so à ń tọrọ ẹ̀kọ́ má jẹ́ kí arógun so tí àwọn mùsùlùmí bá fẹ́ jagun bóò ni wọ́n ṣe lè jagun so àwọn mùsùlùmí gbọ́dọ̀ àwọn mùsùlùmí so ẹni tó bá jẹ́ olórí mùsùlùmí òun ni ó lead àwọn mùsùlùmí lọ sí ìdí ogun ó báyìí sìn so bí nàìjíríà ṣe wá wà báyìí kò ní rọrùn kí ogun ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kíni àti àwọn ẹni tí wọ́n ń ṣe mùsùlùmí kò ní rọrùn <laughs> so kò lè rọrùn ìdí tí ó dẹ̀ fi lè rọrùn ni pé àwọn ẹni tí wọ́n gbéjọba dání so ẹ̀hẹ́n eh, so ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìjọba nàìjíríà so òun fẹ́ ṣe ìjọba kó gbádùn rẹ̀ dáadáa kò ní fẹ́ kógun ṣẹlẹ̀ so due to ìṣesí tá a wà nínú country wa so òun fẹ́ gbádùn ìjọba rẹ̀ ẹni tó ṣọ̀bà jọba nísìn yóò fẹ́ ṣe omi nítorí gbígbádùn tóun fẹ́ gbádùn rẹ̀ but kánẹ́ni tó bá gbéjọba dání ṣẹ̀ríà ló bá fẹ́ lò fún wa nǹkan kan bẹ́ẹ̀ definitely láti já sí pé kí ṣẹ̀ríà standi ogun ìṣẹ̀lẹ̀ láláìsíyèméjì so ẹni tó sì fẹ́ implement tó sì fẹ́ tó sì fẹ́ apply sharia sí nàìjíríà mùsùlùmí ni tó jẹ́ mùsùlùmí olùgbàgbọ́ òdodo so òun àti rí pé olórí mùsùlùmí ni ó jẹ́ báyìí olórí mùsùlùmí ló jẹ́ fún wa ó sì fẹ́ apply sharia definitely it will be the one òun ni ó lead wa lọ sí ibi ogun náà ni ó sì fún wa ní directive wípé ntalo ntalo ntalo rẹ̀ tí ó sì bùkátà sí pé bá ká máa lọ sínú ogun kan tí ó bùkátà sí ká máa lọ sínú ogun àwọn ẹlẹ́bọ abẹnugangan tó jẹ́ ẹbọ so kò bùkátà sí gbogbo yẹn so ó yé báyìí sìn so tàbí kó já sí wípé ẹni tó já sí pé ó wá wà lórí ẹni ẹni abẹ́ni tó já sí wípé ó jẹ́ olórí tó já sí pé báwọn èèyàn ṣe mùsùlùmí but ó fẹ́ torment àwọn mùsùlùmí ó fẹ́ fara ní àwọn mùsùlùmí so ó sì ń gbógun ti àwọn mùsùlùmí so tí àwọn mùsùlùmí bá rí agbára tó jẹ́ ti weapon tí èṣe ti ogun tàwọn yorùbá o so tí èyí ṣe tí ogun tàwọn yorùbá o tí wọ́n rí agbára wọ́n lè wọ́n lè tí wọ́n sì lágbára àti ṣe kíná àti defend ara wọn wọ́n lè ṣe so wọ́n lè ṣe tí wọ́n bá ti defend láti defend ara wọn so ó yé báyìí sìn but so a lè padà sínú ìlànà àwọn ẹlẹ́bọ láti fi já sí wípé a fẹ́ fi ṣe kíni a fẹ́ fi gbẹ́sìn wa dúró so a mọ̀ bẹ́ẹ̀ nínú ìlànà àwọn ànábì ọlọ́run a sì mọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn tá ànábì tó kọ́ wa ó bye. báyìí. naam. ṣé mo lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká. naam. bẹ́ẹ̀ mo gbá láàyè ní iye dáadáa mo tẹ̀ ń sọ iye mi dáadáa. ṣé rí nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ ní pé bí gbogbo ìlú ṣe wà ní kọ̀ọ̀kan yẹn òun ni wọ́n ní àwọn tó jẹ́ mùsùlùmí wọn tí ò bà ìgbàgbọ́ wọn jẹ́ àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì wọn tí ò bà ìgbàgbọ́ wọn jẹ́. ó lójú ó lójú ẹ̀bùn náà. ọ̀sìn ẹ ti ṣe ìta ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí mọ́. ẹ ti ẹ ti sọ̀rọ̀ ẹ ti sọ eléyìí tẹ́lẹ̀ ó lójú ẹ̀bùn sọ ṣe èdè ìtàwọn mùsùlùmí ìtàwọn ìtàwọn ìtàwọn ilẹ̀ Yorùbá ń ṣe lẹ́sìn yẹn so kì ṣe ẹ̀bùn ẹ̀sìn ni wọ́n ń ṣe tó jẹ́ ẹbọ so ó yé báyìí. ṣe rí ẹbọ ní ṣíṣe gbogbo ẹ̀ ló gbogbo ẹ̀ ló yé ló yé wa. kí lẹbọ kí lẹbọ ní ṣíṣe. kéèyàn máa associate nǹkan tí ò fún ọlọ́run mọ́ ọlọ́run tàbí kéèyàn máa forí balẹ̀ fún nǹkan tí ọlọ́run dá tẹ́ bá wá lọ tẹ́yàn bá wá lọ ṣe oògùn ìṣọ́ra ní ìsìn kí ní kí ní túmọ̀ sí oògùn ìṣọ́ra ipò òun fẹ́ lo oògùn ìṣọ́ra like òun fẹ́ ṣe oògùn òun fẹ́ ṣe oògùn kan tí ó máa ṣọ́ òun fẹ́ ṣe oògùn oògùn bóyá oògùn. ṣé oògùn sọ́ra yẹn nínú Islam ni. ẹ́ tí ìjọba tẹ̀lé ṣoògùn sọ́ra tí ìjọba bẹ́ẹ̀ ṣe ìṣọ́ra nínú Islam kò sí. so Islam ti kọ́ wa bá a ṣe lè ṣe ẹ̀sìn wa nu ó yàtọ̀ sí ìlànà Yorùbá ìlànà Yorùbá lè léyùn Islam ò ní ká ṣe léyùn ìdí tó fi jẹ́ bọ nìyẹn so <laughs> so Islam sì kọ́ wa pé ọlọ́run ọba là máa ń tọrọ ìṣọ́ ọlọ́run ọba là máa ń tọrọ ìṣọ́ lọ́dọ̀ rẹ̀ so قل أعوذ برب الناس قل أعوذ برب الفلك thank you sir gbogbo kata gbogbo kata sọ yìí nísìnyí hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run lè ṣàlàyé fún wa nínú ẹ̀ nínú Islam wípé ókè o wọ́n dojú kọ àwọn problems kan nǹkan tó fi sọ̀kọ̀ àwọn problems yìí ni arábìnrin ọlọ́run tó ń control àlìjọ̀nù abẹ́ẹ̀kọ́ ọlọ́run ọba ló fún nígbà tó dé ní òkun ọlọ́run ọba ló fún hmm. nígbà tó débi òkú pupa ń sìn yìí ó mú ọ̀pá owó ẹ̀ ó fi na òkú hmm. ó pín sí méjì hmm. ó kọjá àbí ànábì Ibrahim wọ́n jù sínú iná wọ́n ti àdúrà tí ànábì Ibrahim ń ṣe ó wà níbẹ̀ àbí gbogbo àwọn ànábì ọlọ́run yìí ni wọ́n ní wọ́n ní nìjísà kọ̀ọ̀kan tí ọlọ́run fún wọn. náà nínú Islam nísìnyí tí Islam bá wá ní ẹ̀kọ́ tí wọ́n ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí òkè ọ̀nà wo ni wọ́n lè gbà lu ọ̀pọ̀lọpọ̀ àwọn mùjíza yìí nínú àwọn farahàn tí wọ́n dẹ̀ ń kú ó dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ̀ wá ní pé ẹ̀sùn òkú wọn ṣe ìyẹn yóò fẹ́ yé mi. ẹ ẹ ṣe rí ohun tá lọ́ba ẹ̀dá fún àwọn ànábì ọlọ́run so ẹ lè àwọn olè máa expect pé bá kọ́lọ̀ ń fún wa ó yé báyìí sìn torí ó rán wọn iṣẹ́ láti yá sí pé kí iṣẹ́ lè fìdí múlẹ̀ so láti yá sí pé kí iṣẹ́ lè bá fi ṣe ní kó lè fìdí múlẹ̀ so ọlọ́run náà nẹ́bí Musa sí Fíráùn àtàwọn ẹmẹ̀wá rẹ̀ so ó sì fún ní àwọn signs àwọn àmì láti fi fún Fíráùn ní pé òkè kó lè bá realize pé àlọ́lọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí láti jọ́sìn fún ọlọ́run ọba ló lágbára àti ìṣàwọn kan wọ̀nyí so ọlọ́run ọba ló gbéṣẹ́ náà so ẹ̀hẹ́n tọ́ ṣé anabi Musa aleyhi salam tálọ́ba dẹ́dà tó fún ní nǹkan yẹn bó ṣe fún nígbà yẹn ṣé ó gbé sẹ́rẹ́ mi pé kémi wá jíṣẹ́ ni kò gbé sẹ́rẹ́ mi pé kémi wá jíṣẹ́ so kò gbé kò gbé sẹ́rẹ́ mi pé kémi wá jíṣẹ́ ọlọ́run bó o ṣe. ọlọ́run ànábì yẹn gẹ́gẹ́ ẹ ti ṣàlàyé ẹ̀ fún wa ẹ rí àwọn ànábì ọlọ́run yẹn ìkọlọ́run ti ṣàǹfó lọ́pàá pẹrẹ fún wa ni. ọlọ́run bá fi ṣe ìtọ́nà ìgbésí ayé wa so báyìí sìn. problem tolúkálukú bá ẹni sùúrùdà problem tolúkálukú bá ní ó lè ṣe kí ni ó lè wo ànábì tó ti ní problem yẹn rí kó wá wo nǹkan tánábì yẹn kó wo nǹkan tó ṣe ọ̀rẹ́ táwọn sì ń rìn ẹni tó ní problem wo pé bóyá ayé ń dà láàmú nísìnyí ó wá wo ànábì fúlàìmọ́n ó wo nǹkan tó lò ẹni tí wọ́n jù sínú náà ká tó lè jù yàn sínú náà láìpì nísìnyí ó máa ní agbára. ok. wọ́n tí wọ́n lè fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan kan lè yàn ó máa dàbí ìgbà tí wọ́n jìyàn sínú iná. ẹ̀ka tó wá wo ìlànà tí ànábì Ibrahim Ibrahim tó ṣe tó wù ú bọ́ ọ̀dọ́ òkè ẹ jẹ́ kí n lo ìlànà tí ànábì Ibrahim ní ìṣe. ok definitely àwọn ànábì yóò jọ wá àdàbí ah, wọn. ok ẹ wá jẹ́ bí tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá jù yín sínú iná ká ní wọ́n tiẹ̀ jù yín sínú iná báyìí ká ní wọ́n tiẹ̀ jù yín sínú iná báyìí bí ànábì Ibrahim sọ kí lẹ́ ṣe bí ànábì Ibrahim ṣe ṣe èmi ò ní jẹ́ sọ pé ó yẹ káwọn èèyàn ń ṣe bí àwọn ànábì Ibrahim ṣe ṣe láti yásí pé kí náà má jùwọ́n ọlọ́run ọba ló protect ọlọ́run ọba ló protect ẹni sùúrù ọlọ́run ọba ló protect òun direct látọ̀dọ̀ tiẹ̀ so ó yẹ báyìí sìn so being a prophet of God being a messenger of God ó yẹ báyìí sìn so ohun táwọn fi jù wá lọ nìyẹn àjùlọ lélẹ́yìn fún àwọn sí àwa. Si ẹ téèyàn bá wá ní téèyàn bá wá ní tí mùsùlùmí bá ní lásìkò yìí eh. àdúrà ni ó ṣe yóò bẹ ọlọ́run ọba ni so àdúrà ni mùsùlùmí máa ń ṣe kì í ṣe pé kó padà sínú ìlànà àwọn oníṣẹ̀ṣe àbá àwọn kèfèrí ẹlẹ́bọ. kì í ṣe kó padà sínú ìlànà àwọn oníṣẹ̀ṣe àbí lójú ọ̀nà Islam. ẹ eh, àdúrà ni ó ṣe. ìlọ yìí ìlọ́rọ̀ ti fi màá rọ̀ kan àdúrà àti ìgbìyànjú nínú ìlànà Islam ní ìròkó tí sọ̀rọ̀ dẹ́lẹ́ bọ́sà. ìgbìyànjú wo ìgbìyànjú wo. ìgbìyànjú wo ìgbìyànjú wo. kéèyàn tàdúrà oúnjẹ ìlànà kéèyàn sì gbìyànjú ìgbìyànjú ìgbìyànjú èwo ìgbìyànjú wo. ara ìgbìyànjú ara ìgbìyànjú lè ṣe onírúkì àtẹ̀sọ̀ yẹn rárá eléyìí nínú nínú àdúà nínú àdúà náà ni nínú àdúà náà ni ànábì ló kọ́ wa ìsìláàmù ní rúkìá so eléyìí wà nínú ìsìláàmù eléyìí inú ìsìláàmù ló wà à ń sọ ìlànà pé ká má lo ìlànà àwọn ẹlẹ́bọ fi protect ẹ̀sìn ọlọ́run ọba so eléyìí inú ìsìláàmù ló wà ká ṣe rúkìá so ìgbẹ̀jú wo ìgbẹ̀jú ẹni sòròsà àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kan wà nínú Islam tó jẹ pé wọ́n ní àwọn ìmọ̀ kan nínú Islam tó fi ìlànà Kùránì ṣètò ẹ̀ kalẹ̀. ta ló kọ́ wọn ta ló kọ́ wọn. ta ló kọ́ wọn ní ìmọ̀ ta ló kọ́ wọn. ṣe gbogbo ìmọ̀ rẹ̀ ibi tí èèyàn bá rìn ìdè ló máa kẹ́kọ̀ọ́ mọ́. ẹ lópin ìgbà tẹ bá ti àtàchẹ mọ́ Quran ṣebí Quran ni ẹnìkan gbé fún kó wá fi fún wa ẹhẹn talẹni talẹni tó ṣe yẹn talẹni tó ṣe. fọ̀rẹ̀ fèé bẹ́ẹ̀ ni mú ayé àlùkò definitely ẹ lè accept ẹ. anabi ohantu anabi ṣàdúrà ni anabi ohantu mu. ẹyin náà rẹ ní anabi ṣẹ́rí èmi tẹ̀ ń bá wí yìí ṣẹ́rí ẹ ní sùúrù ṣẹ́rí èmi ti. so ṣẹ́rí èmi tẹ̀ ń bá wí yìí èmi tẹ́ ń bá wí kò sí ohun tẹ́ ẹ fẹ́ sọ fún mi nínú ohun tẹ́ ẹ fẹ́ try àti prove tèmi ganan ò ṣe rí so èmi tá ń rí ìmọ̀ àǹtú dáadáa tààrà tẹ́lẹ̀ tó bá ń sọ pé èèyàn àǹtú mo àǹtú dójú bí téèyàn àǹtú dé so mo di tíra mo di tíra gan tẹ́lẹ̀ so kò sí nǹkan kan tẹ́ fẹ́ prove fún mi nù ẹ̀ so ohun tẹ́mi náà tí mo ṣe rí ni so kì í ṣojú ọ̀nà ìsìláàmù. ọ̀nà tá a bá lè gbà àwọn ìwòsàn nínú ìsìláàmù káàbí ní lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ yẹn. fi wálẹ̀ di ariwo sàn àwọn mùsùlùmí fèsì lọ́tọ̀ fàdánwò láyé. ẹ ṣe rí. wọ́n wá lọ pé lè yí ọ̀dọ̀ àbẹ́ ilé ara àbẹ́ ilé ara yìí ní kọ̀ọ̀kan kàbẹ́ yẹn. rí. wọ́n là ibi tí àwọn èèyàn bá jẹ̀ sí ìwòsàn làwọn èèyàn máa lọ nǹkan tó fẹ́ pà sí nìyẹn sà. ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sán. ní tí o bá ti sọ ìgbàgbọ́ èèyàn nù tí o bá ti sọ ìgbàgbọ́ ìjọkọ̀ fúnfún ọlọ́run tí o dẹ̀ gba èrò kíkí lọ́wọ́ èèyàn èmi bí i pé ẹ̀sùn èèyàn ò tí ì lòdì sí nǹkan ṣe rí ṣe rí Islam sọ̀rọ̀ nípa àìsàn táàrẹ̀ bá ṣèyàn orí ń fọ ni inú ń run yín ni ṣé ń gbọ́ mi àbí orí ń fọ́ yín ni orí ń fọ́ yàn ni inú rún yàn ni etí ń dún yàn ni so ẹsẹ̀ ń dún yàn ni so Islam ò ní kéèyàn máa lo oògùn tó lè ṣe tó tó tí ìwòsàn bẹ́ẹ̀ fún yàn nípa àwọn àìsàn yìí Islam ò ní kéèyàn máa lò so lónìí yìí mo ti lo oògùn mo ti lo ní lónìí yìí mo ti lo oògùn ara ríro darí lónìí yìí so mo ti lo oògùn ara ríro ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù lónìí yìí lónìí yìí ẹ ní sùúrù lónìí yìí ẹ yanjú ẹ yanjú oògùn fún yín lónìí yìí mo ti lo oògùn ara ríro darí lónìí bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí mo ti lo oògùn ara ríro darí lónìí so lánàá kí n tó sùn mo mu àgbo mo mu àgbo mo mu jẹ̀dí lánàá kí n tó sùn so ó báyìí sìn Islam ò ní ká má lu eléyìí torí ànábì gan ó rẹ̀ ó sì lògùn so ànábì sàlámù ààrẹ ṣe ó dẹ̀ ṣe kí ni. àwọn àìsàn kéékèèké sà. ẹ ní sùúrù ẹ ní sùúrù àní kò sí àìsàn náà sẹ́ẹ̀ tí. kò sí ìwòsàn rẹ̀ gẹ́gẹ́ bí àná sọlọ́mù ṣe sọ gbogbo àìsàn ló níwòsàn gbogbo wa la sì mọ̀ tó ń pè ní àìsàn so ó yé báyìí sìn gbogbo alamọ tó ń pè ní sickness ó yé báyìí bọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa pé ká wá ìṣọ́ ọlọ́run wọn bá lọ bó olùṣọ́ ọ̀dọ̀ rẹ̀ láti wá ṣòkò nídìí ká máa lọ sí di ọṣẹ kan pòkè ọṣẹ yìí o ọṣẹ ìṣọ́ra ni eh, gbẹ́rẹ́ yìí o gbẹ́rẹ́ ìṣọ́ra ni nǹkan kan owó oògùn owó rè o ọṣẹ owó rè o eléyìí àìsàn kọ́ lélẹ́yìí so torí islam ti ṣàlàyé bá a ṣe lè ṣe àwọn nǹkan yìí fún wa so islam ti sábà ṣe lè ṣàwọn kẹ́yìn fún alọ́bàáyédà sọ fún wa pé fàbtẹ́gù indallahi rizqa ti wá jíjẹ múmu ọ̀dọ̀ bá ní kẹ́ ti tọrọ jíjẹ múmu so ẹni tó bá sọ pé bóyá òun ni alibadis ń sọ bí ipa àwọn àfáà tí wọ́n ń ṣe ọṣẹ owó nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe àwọn oògùn àwọn káàkiri pé ẹkún wọn wọn mú tani ọlọ́run so ó sì correct ń bi eléyìí ẹkún àwọn ẹni tí wọ́n ń polówó àwọn oògùn so ní albaris ó correct ń belé so ó yẹ báyìí sìn so ohun tá à ń sọ fún wọn náà nù ẹ eléyìí ò sínú islam ṣé ẹ wáá rí nínú quranul karim ẹ̀rí ń bẹ fún yín pé ìlànà àwọn ẹlẹ́bọ nílẹ̀ yorùbá àwọn kì í ṣe ìlànà mùsùlùmí so islam ẹ̀sìn míì ní lọ́tọ̀ tó já sí wípé bá a ṣe lè ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ Allah bá ti ṣàlàyé fún wa so ó yẹ báyìí sìn so ẹ̀hẹ́n. ìpínlẹ̀ ẹlẹ́bọ wà nínú ìlànà mùsùlùmí. àwa tá a jẹ́ àwọn kan lórúkọ mùsùlùmí wọ́n ń tọwọ́ bọ ìlànà àwọn ẹlẹ́bọ lórúkọ yìí pé àwọn fẹ́ àwọn ń kàánú mùsùlùmí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ lápèjúwe irú àfà tó sọ pé káwọn èèyàn lọ wá ojú màálù mẹ́rìndínlógún nìsín so lórúkọ pé wọ́n ń kàánú àwọn mùsùlùmí àánú burúkú lélẹ́yìn wọ́n fẹ́ sọ àwọn mùsùlùmí di àwọn èèyàn tí ò dání wọ́n fẹ́ sọ àwọn mùsùlùmí dolórí ibú ni lórúkọ yìí pé wọ́n fẹ́ kànú àwọn mùsùlùmí ó yẹ báyìí sìn so eléyìí ò sínú ìsìláàmù so but tó bá yá sí pé ọ̀sà ń dààmú yàn so tọ́sà bá ń dààmú yàn ọ̀sà lóògùn ẹ̀hẹ́n ọ̀sà ní oògùn bẹ́ẹ̀ dẹ̀ ni tó dí bá ń fọyàn ó lóògùn tínú bá ń yàn ó lóògùn gbogbo nǹkan yìí wọ́n lóògùn so ẹ̀hẹ́n ìkálọ̀bá ẹ̀dà kó ṣe dáadáa fún wa so ẹlòmíì sì ń béèrè pé ǹjẹ́ ànábì wọṣọ bí mo ṣe wọṣọ ànábì wọṣọ lásìkò rẹ̀ eléyìí báyìí nìsín so kìí ṣan tá à ń sọ̀rọ̀ nípa nìyẹn so à ń sọ̀rọ̀ nípa ohun tó yá sí wípé ẹ̀hẹ́n tó bá ṣe ẹ̀sìn ni tó bá ṣe ó jìyà ọlọ́run ọba lórí ẹ̀ tó bá sì ṣe ó gba èyí tó yá sí pé tó bá ṣe ó gbẹ̀san lórí ẹ̀ so lórí aṣọ tí mo wọ̀ yìí nìsín ọlọ́run bò ní bi mí léèrè pé ọlọ́run bò ní bi mí léèrè pé aṣọ tí mo wọ̀ yìí o aṣọ tí mo wọ̀ yìí o ǹjẹ́ ànẹ́bì wọ̀ọ́rù rẹ̀ bó ni mo ṣe di aṣọ yìí lọ́lọ́run bó bi mí léèrè bó mo ṣe rówó tí mo fi rà so ẹ̀hẹ́n òun lọ́lọ́run bó bi mí léèrè so kẹ́lọ́ bàrẹ́ rà kó ṣe rárá fún wa so fún délé ìlànà Yorùbá yẹn ìlànà ọ̀tọ̀ ni so ọláìpá yóò sí ní ìbá fún yín láyà kan nínú Suratul Baqara tí ọlọ́ba ẹ̀dà fi sọ̀rọ̀ nípa àwọn kan nínú àwọn èèyàn tí wọ́n lo ìgbà Annabi Suleiman alayhi salam so bẹ́ẹ̀ dẹ̀ ni táwọn èṣù bèrèké tí wọ́n wá ń ṣàlàyé ìlànà àwọn ẹlẹ́bọ fún wọn tí wọ́n sì ń gbà gbọ́ àtà wọ́n tún ní nínú irinṣẹ́ wọn kan tó yá sí wípé wọ́n kọ́ lọ́wọ́ wọn tí wọ́n máa fi ń ya lọ́kọ láya sọ́tọ̀ that is tí wọ́n fi da àárín ọkọ tìyàwó tí wọ́n fi dà wọ́n rú so eléyìí nísìn tá a bá fẹ́ wá nísìn ọwọ́ àwọn àfáà tẹ́yìn sọ yìí náà nísìn ń bẹ lọ́wọ́ ẹlòmíì nù wọn tó dìjà sí pé inú ìlànà àwọn Yorùbá yìí náà wọ́n ti mú ni so <laughs> so n tá à so kí á lọ́ọ́ bàyẹ̀ kó so kó ṣe dáadáa fún wa kó dẹ̀ dúró tì wá. it's all right sir. naam jazakumullahu khair. ayakọ. naam ẹ ra sa. so. <clears throat> ẹni bá tún fẹ́ pè wọlé o. pé wọlé kó wá béèrè lọ́wọ́ mi pé kí ni rúkìá ọ̀sà mọ́wùlẹ̀ ń ráyè kọ́mẹ́ǹtì báyìí. rúkìá fatal accident ni pé <clears throat> nígbà tó bá ti ní fatal accident so wọ́n rọ̀ṣẹ̀ lọ sọ́spítù so wọ́n wá tírètì ẹ̀ so tí wọ́n bá sì rí ẹgbẹ́ lọ sọ́spítù àwọn haúsá kan bẹ̀rẹ̀ wá sí pé àwọn tiwọn eegun ni wọ́n máa ń tò wọ́n lè bọ́ to eegun tó bá ẹsẹ̀ rẹ tó bá kán níbi fatal accident wọ́n lè bá ètò eegun rẹ̀ inshallahul azim so naam salamu alaykum <laughs> salamu alaykum naam ẹgbẹ́tọ̀ naam ẹ rà sàn. àbúrò àgbà ìṣe àlàbàtò rẹ̀. naam. mo fẹ́ kí kọ́là yẹn lẹ́yìn because mo rí ibi tí kọ́là yẹn lọ ibi tí kọ́là yẹn lọ nìyẹn because ìbéèrè tó ń béèrè yẹn ìbéèrè ńlá ni torí nǹkan tó ti tó ti ṣẹlẹ̀ sí èmi náà ń bá yẹn àṣekèrè gan bá yẹn bá yẹn làwọn àwọn onígunnu tó gbé tó gbé jà wá gbá àwọn àwọn àfa táwọn àfa tó táwọn òṣègùn ló ní àdúgbò àwọn táwọn onígunnu lẹ̀ yarí pé àwọn oníṣègùn ni wọ́n lẹ̀ so ó ṣáà pé ó ṣáà pé nígbà yẹn wọ́n wọ́n yẹn léṣe gan wọ́n wọ́n ṣe wọ́n léṣe wọ́n lọ́wọ́ kádàrà gbé nígbà yẹn àwọn sì jẹ́ bíi ìtọ́jú ẹlẹ́ṣẹ̀ làwọn ẹlẹ́ṣẹ̀ dé nígbà yẹn hmm. ojú ọ̀rọ̀ dẹ̀ gbà bí mi ṣe support àwọn afá yẹn gba àwọn onígun oníṣẹ́ máa na àwọn afá ọlọ́ṣà kádàrà gbé mo já àṣà àṣà àwọn bọ́ọ̀sì yẹn léṣe àwọn onígun ni ànáwọ́ dáadáa dẹ̀ pé bàbá gbà wọn lẹ́sẹ̀ báyọ̀ kàn ṣubú ni so àwọn afá yẹn wá pè mí pé ṣé à ń lo à ń lògùn ni mo lè lo lògùn wẹ́lẹ́sẹ̀ lè mi àwọn ọmọ ìwádìí pé bóyá wọ́n wá pè mí pé wọ́n wá fún mi ní òrùka pé kí mi náà máa lò pé kí n máa pé wádìí jọ mi gbà wọ́n ní àpá nǹkan báyìí ní Islam èmi ò èmi ò nífẹ̀ẹ́ sí i àwọn méjì àgbàánu wa ṣe àtẹ̀lẹ́ pé sójà àwọn bọ́ìsì àwọn méjì àgbàánu wọn pẹ̀lú wọn wò pé tó nígbà tíjà yẹn lọ àwọn afáàyàn náà máa ń mú wọn máa ń gbé níjàde bíi bàǹtẹ́ bíi kọ́ máa kánà máa nà ọ́ ní báńtẹ̀ mo ṣáà rí pé ah, àwọn ní àwọn sòmùrà yìí àwọn wípé náà pé àwọn náà ní nǹkan lọ́wọ́ tó mọ̀ táwọn bá dàgbà tí mo wá ń gbọ́ súná yìí wọ́n á rí i pé ó sọ̀rọ̀ àwọn afáyàn máa ń ṣe irú nǹkan báyìí. bọ̀dí bíi kọ́lá yẹn wọ́n lọ gangan ni wípé wọ́n fẹ́ fi ògùn yẹn rinlẹ̀ wípé àwọn Yorùbá náà ní nǹkan ẹ̀rí wo nǹkan yẹn tọ́ba mẹ́rin ní bàtẹ́ ni o tọ́ba mẹ́rin ní òǹdè ni o gbogbo kí ni àlùjọ ló máa ń pèsè yàn lára. so tẹ́ ẹ bá nígbàgbọ́ tó bá dótọ́ lọ́run tí ò sí pé bóyá náà ní kankan tó mú tó dọ̀tí nínú ẹrù ẹ̀ gbogbo kí ni yẹn kò lè ràn yàn. tọ́ba dẹ̀ nà yàn nígbà tẹ́ bá yẹn tẹ́ ẹ bá dótọ́ lọ́run kò ní ràn yàn bìkọ́ àná ṣe máa ń sọ pé àwọn fámìlì náà máa ń ṣoògùn ni ò ni because àlùjọ náà máa pèsè so kọ́ni kọ́lá yẹn fẹ́ tọ́wọ́ fi rinlẹ̀ ni pé kanom kanom adọ́gọ́ máa ṣe ti yorùbá náà pé ó ń ṣiṣẹ́ kò sí kó bí àní kò ṣiṣẹ́ gbogbo kìíní ẹbọ ni àdídì àti súnmọ́ bẹ́ẹ̀ rárá a hmm. gbọ́dọ̀ jìnnà sí dáadáa torí táwọn oníṣègùn táwọn oníṣègùn ṣe bá yọ ó ń dé wá sí i àánà ní ìpàdé fi jà ó ṣe bíi bó ṣe bí ọbẹ̀ la rí ni àbájá ni a lè ṣá wọn ládàá ká nà wọn bí kíní ṣe bí káṣà ti nà wọn ni yíyọ kò ní nìkan kánà máa lọ pé bí a torí pé àwọn oníṣẹ̀ṣe ti yọ bàtẹ́wà àbọ̀ yóńdè wà kánà máa lọ yóńdè à nídìí yóńdè mùsùlùmí ò nídìí gbogbo yẹn kò tẹ́ nǹkan tí fẹ́ kẹfì rinlẹ̀ fún kọ́là yẹn nìyẹn bí kò kọ́là yẹn tó máa gbèrú ju wọlé pé kàmáṣí kánà máa lo kọ́tọ́ bá lò fún wa kó fẹ́ lò nírọ̀ à nídìí rárá kọ́tọ́ bá lò fún wa tó bá lò wá ní ó ti yẹ so money ní kí n fi ṣe kémi náà dá sí ètò ni so gbogbo yẹn náà àti witness yẹn rí kò ṣe sí kankan níbẹ̀ kó bóyá kéèyàn máa kó bóyá kó máa lo oògùn kó máa lo bíi òrùka gbogbo yẹn islam islam wey gèsì ẹ ẹntàrí ò bá yá kó lọ sí hospital kó lọ lo oògùn ọ̀tọ̀ nìyẹn oògùn bí wọ́n yàtọ̀ sí oògùn ara oògùn ìwòsàn yàtọ̀ sí oògùn pé bóyá kẹ́hìn máa ṣe oògùn pé bóyá mò ń lò ṣọ́ra mo ń lo mo ń sin bàǹtẹ̀ mo ti tíra gbogbo yẹn bọ ní ṣírìkù ní sọ fi yẹn múlẹ̀ fún kọ́là yẹn pé bí kọ́là yẹn lọ gangan nìyẹn pé kó gbèrú dùn yẹn wọlé Islam hmm. against ẹni bá ṣe kú ó máa wọná ẹ kó mọ̀ ẹni bá ṣe kú ó máa wọná tẹ́ bá dó tẹ́ bá dó tọ́lọ́ tó bá ṣàtìyàn kò ní ràn ẹ̀ àṣírí tó wà bẹ́ẹ̀ ni kò ní ràn yàn láyé láyé gbogbo ẹ̀ láti gbìyànjú àti rí pé bó ṣe rí bó ṣe rí bó ṣe rí náà ni kò ní ràn yàn láyé láyé sọ kọ́nà kó fi àgbọ́yé ẹ̀ kó fi jí wa dáadáa ẹni tó ń ṣe náà kọ́nà máa mú kó bá ṣí ojú wọn kó bá ṣí ojú ọ̀nà ojú kọ́nà àti dúdú gan ojú wọn dúdú gan pé ànígbógun òṣìṣẹ́ ògùn ṣiṣẹ́ bọ̀ sí pé ẹ̀ má gbára lọ́lọ́run ó ṣiṣẹ́ ju ògùn lọ àṣírí hmm. wà bí kò ṣiṣẹ́ ju oògùn lọ ọkùnrin ogun abalẹ̀ bẹ́ẹ̀ni o ọkùnrin abalẹ̀ wàláì ọkọ máa balẹ̀ gidi gan bí ṣe wọ́n sì ara mi aya mi ò kí ń já hmm. bí wọ́n wọ́n làbá mi bá ṣe wọ́n pè wàhálà ọ̀lẹ́ gba bá mi nọ́mbà one agbára ẹ̀ ò ká mi nọ́mbà two olè lè kó ń kà mí láyéláyé sọkùnrin máa ń balẹ̀ gidi gan ni so ẹ sọ Bùkọ́lá yẹn nígbà tí dó tọlọ́run tó ń tó ń tó ń kìnnìún wákàtí márùn déédéé ayé ò ní máa já láyé láyé tó bá dọ pé kú wà mẹ́rin gan mo máa kọjá láàrin kú yẹn báyìí ní kú yẹn máa wò rí báyìí ní kò sí ìkọ́jú kú rẹ́jì fún mi ọ̀gá náà gbọ́dọ̀ pásíkò mi ti tó bìsímì láì ó ti tó nìyẹn ọ̀tọ̀ nìyẹn àwọn kí a máa dẹ́rù báyọ̀ pé tó bá ti ṣe ah, so kọ́lọ̀ ń jẹ́ kí àgbọ́yé ẹ̀ kó kó ìdí wa jù báyìí lọ ṣe àdàkà tó náà wọ́n ti dájú tó lòdì ṣe ẹ ṣeun gan sáwọn ẹ̀kọ́ so. tọ́yìbí inshallah al-azim ibi báyìí ni a parí eléyìí sí inshallah al àtọ̀rọ̀lọ́wọ́ àlọ́ọ̀bà rẹ̀dà kó má ṣáà ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa so fún délé yìí ibi tí a parí èyí sí nìyẹn so. so inshallah lazim yi ba la parí lè ṣe torí maghrib ti wà lédè fasubhanaka lahumma bihamdika